tinú ọ̀rọ̀ náà bá alákùnlé alukur'an àyà ti súra tí a ń tú lọ náà súra tó bá kọrọ àyà tí a sì wà ó náà ni àyà àyà ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgọ́sàn verse one eighty three níbi títí tọ́nà tí bá sọ̀rọ̀ nípa àsìkò tí a wà yìí tá a mú sí oṣù Ramadan. الله سبحانه وتعالى سبحانه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كما kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun àti sàlàyé àwọn ìdájọ́ ọ̀rọ̀ máa ṣìyàm níjẹta nítorí ṣe pẹ̀lú àlàyé ìtumọ̀ ṣìyàm nílé àti nínú ẹ̀sìn àti ọlá tí ààwẹ̀ ní àti ìtọ́nà bá yẹn lórí àwọn ìjọ tó ti wá síwájú tiwa ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́ni ayyama ma'dudat yáni kutiba alaykum as-siyam fi ayyami ma'dudat a ṣe àwọn ọlọ́run ẹ̀yìn lórí ní àwọn ọjọ́ kan tó ló ń kà ní àwọn ọjọ́ kan tí ó ní òǹkà ọ̀rọ̀ mẹ́ta làwọn olùmọ́sọ lórí ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ àyàmà màdìdà ọjọ́ mélòó ni àwọn olùmọ̀ká ní ọjọ́ mẹ́ta nínú oṣù àwọn kan ní ọjọ́ mẹ́ta máa yọ́mì àṣùrọ̀ ọlọ́jọ́ mẹ́ta nínú oṣù dẹ́n yọ́mọ̀ àṣùrọ̀ ọjọ́ àṣùrọ̀ ọ̀rọ̀ kẹta sọ wípé òun náà ní ṣáhù Ramadan ilé náà sì ni ọ̀tẹ̀wọ̀n yìí nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wípé àwọn tọ́nà bá ṣe lọ́rùn àdúrà lórí òun náà ni àwọn oṣù Ramadan kíká gbà ní àwọn ọjọ́ tó ló ń kà àwọn ọjọ́ tó wá ló ń kà yìí anábì sallallahu alaihi wasallam anábì sàlàyé fún wa wípé aṣáhọrú hákàdà hákàdà wà hákàdà anábì sallallahu alaihi wasallam ó ní oṣù anábì wá ọwa fi ọwọ́ rẹ̀ júwe wípé àhákàdà ọpọ̀ ọwọ́ mara ìka papọ márùn papọ̀ lẹ́ẹ̀mejì ọwọ́ akákàkò ní ìkẹta pọ́tùmọ̀ sí kí ni ó 29 ọwọ́ ní àwọ̀ àhákàdà ọwọ́ sí báyìí lẹ́ẹ̀mẹta pé tí ọba jẹ́ 29 30 fallout ìtumọ̀ àyàmà màdùdà àwọn ọjọ́ tó ló ń kà òun náà ni ọjọ́ mọ́kàndínlógún àbí ọgbọ̀njọ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀njọ́ ìtumọ̀ ayyama ma'dudat sọ́nà ọba Allah ayà òní ọlọ́ba subhanahu wa ta'ala sọ ike faman kana minkum marido aw ẹni tí ọba wa jẹ́ tọ́ba ń ṣàárẹ̀ ní àwọn àsìkò Ramadan mọ̀nkíánà mi ń kọ mọ̀rí ìbọ̀ ẹni tó bá jẹ́ aláàárẹ̀ nínú yín àwọn àlà sáfàrì àbótí ẹ̀ ń bẹ lájò ọbẹ̀ nírìn àjò tí kò lè gbà àwẹ̀ fàáìdàtò min ayyámi òfà kọ́yà àgbà ní àwọn ọjọ́ mi àwọn olùmọ́ ní láàrin àwọn àlà sáfàrì àti fàáìdàtò min bẹ́yìnàmá ìdùnmáà wọ́n lọ́nà ń kádàrà kankan bẹ̀ tó pé tàà bá ní àtúnṣe pẹ́rẹ́mọ́sẹ̀ wà nínú alukuran á ní mọ̀nkánà ní kùmọ̀rí ọ̀ ẹ tó bá járin aláàrin nù yín àbí aláṣáfárí àbọ̀wàlájò fàáìdá tó ní nàíjíríà mi tó kọ̀ kọ́kọ̀ nǹkan láwọn ọjọ́ mi ṣùgbọ́n alukuran nínú nǹkan tí a máa kọ́ nípa bọ́sẹ̀ máa túmọ̀ alukuran ó ní pé fi alukuran ìjáàsì ìjáàzù mẹ́nà alukoran ó lọ́rọ̀ díẹ̀ títúmọ̀ rẹ̀ ọ̀pọ̀ torí ẹ̀ láàrin maridana ala safarin àti fàídà gbọ́lọ̀ nǹkan mẹ́nà tẹ̀tẹ̀ fi pamọ́ tẹ́kádàrà kí ni gbọ́lọ̀ náà náà ní kí ni fa aftọrọ tọwa jọ̀sán tí ẹni yẹn wá jọ̀sán sẹ́ǹkọ́ famankánà mi kò maridọ̀ ẹ̀ ń tọ́ bá jẹ́ aláàárẹ̀ nù yín tí ó bá jọ̀sán ṣé yọ gbàwẹ̀ mi sẹ́ǹkọ́ nǹkan jọ gbọ́ mo sì wá síkì bí ọjọ́ mẹ́ta nù Ramadan ṣé wọ́n á ní gbàwẹ̀ padà báyìí á bí pé i have thought sọ ọjọ́sán torí pé kì í ṣe gbogbo àárẹ̀ nìyẹn máa jọ́sán bẹ́ẹ̀ àárẹ̀ mi lè ṣẹ̀fẹ́ pé yóò máa níjà àti gbàwẹ̀ yẹn láì ṣe pé yóò kó nira bá àjọ míì máa bẹ téèyàn máa lọ téèyàn máa níjà àti gbàwẹ̀ láì ṣe pé kó nira bá yàn ìdẹ́nu ìtumọ̀ àyà yẹn ni pé faman kana minkum marida ẹnì tó bá já láàárẹ̀ nù yín ala aláṣàfàrí abẹ́ ń tó bá wà lájò nù yín fa aftọ̀rọ̀ tó wá lọ ṣìnà tó nínú àwẹ̀ <coughs> látàrí kó já láàárẹ̀ àbí ó wà lájò fàídàtún min àyàmì òkò ọlọ́ni irú ẹni bẹ́ẹ̀ yóò ka déédéé ọjọ́ tó fi jáwèé yẹn min ayyamin ukhar yaani ba'da ramadan yóò ka àwọn nǹkan ọjọ́ yìí padà ní àwọn ọjọ́ míì lẹ́yìn ramadan nínú àwọn oṣù tó ramadan àlàyé pọ̀ lórí eléyìí ǹjẹ́ gbogbo òrìn àjò ǹjẹ́ gbogbo àárẹ̀ aljawab la jawab náà ní pé rárá àyàfi èyí tí èèyàn bá lè withstand nínú àwọn ààrẹ orí kan fọyàn ààrẹ ni orí fífọ́ ààrẹ ni o torí pé tí a bá dọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn wọ́n sọ oríṣiríṣi nǹkan tó lè fa orí fífọ́ fún yàn tọ́gbọ́n bá sọ ọgọ́ forí pé yóò ní ah dọ́kọ̀ ẹ̀jẹ̀ ń jáwèé kẹwàá tọ́jú mi ṣùgbọ́n yóò pé ẹ̀jẹ̀ mánéjì ẹ̀jẹ̀ àrí bá di sínú wọ́n hà kàdà àti nǹkan míì náà tọ́jọ́ pé èèyàn lè withstand láì ṣe pé èèyàn jáwọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àárẹ̀ tó ṣèyàn àárẹ̀ tí èèyàn ò lè gbà àwẹ̀ ni àbí wọ́n sọ fún èèyàn lé ọ̀sán pé afa ẹ jáwọ̀ yìí kẹ́ni bá gbà tọ́jú èèyàn gbọ́dọ̀ sọ pé ànímọ́sáfẹ́ gbà àwẹ̀ ni torí pé tínú ẹ tíru ẹnìyẹn bá kú ẹ mọ̀ wọn kan ṣẹ̀ríà ìsìlámù yàda gan o ṣẹ̀ríà àtún mẹ́rìnà ṣẹ̀ríà ìsìlámù ṣẹ̀ríà ẹ̀kọ́ bá ọpọlọ èèyàn mu ni ọba dọ́gba ẹ̀rí pé gbàtà ń sọ̀rọ̀ àwọn nǹkan tó náà ṣe ní haram ọlọ́ba ní faman kana faman turra ghayra bagin wala adin fala ithma alayhi èèyàn orí nǹkan jẹ ọwọ́ halal kò haram náà wá bọya bọ́yá ìlútọ́ bára rẹ̀ ni èmi èmi kàkà débi jẹ́ lẹ́dẹ̀ máa yà ni tọ́ bá kú ìdájọ́ táwọn afúnra ẹni bẹ́ẹ̀ ni pé na nafsa ọ̀para rẹ̀ ìdájọ́ rẹ̀ nu islam ni ọba ní ẹ̀tọ́ fún àwọn olùmọ̀mọ́ sọ pé kéèyàn jẹ irú àwọn nǹkan báyẹn ní àsìkò tí azima ni kìí ṣe rúksọ gbọ́nà méjèèjì kẹlmẹtán mustalahatan usuliyatan technical words ni méjèèjì rúksọ ó ní pé i can do it and if i like i may not do it àǹfààní wọn fún yàn mo dẹ̀ ní mi ìfẹ́ Rukso. ó nìyẹn azima ni pé dandan tó gbọ́dọ̀ ṣe nìyẹn nǹkan yẹn ọ tábà gbé sínú ẹ̀sìn nǹkan yẹn kìí sọ nípìnlẹ̀ o ṣùgbọ́n dẹ́dẹ́ tó gbọ́dọ̀ sí lásìkò yẹn nìyẹn ó dẹ́ máa pẹ̀lú o azima azima irú ẹni tó wá rí ẹran ẹlẹ́dẹ̀ ní ìlú tí ti rí màálù jẹ kò rí halal kò rí rẹsì kò rí ẹwà kò rí àwọn nǹkan tó lọ ń pè ní haram tí sì jẹ ikú lè dé kó azima ni kìí ṣe kò ní sọ pé ah, ọ̀dọ̀ èmi ọ̀jẹ́ tèmi gbà náà á ní dẹ́dẹ́ máa jẹ́ kódà tá a bá wọn tòsí rẹ̀ tó bá nà ọ̀jẹ́ á ní dèmẹ́lẹ̀ ká máa fi sí ní ẹnu tí ọmọ jẹ àlọ́ jẹ níṣẹ́ ó ní kú sí ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹni tá a rẹ̀ ṣe tá a rẹ̀ wá ní kọ́dì á di ilà àlàkè ààrẹ ilé nídìí sí kẹ́nìyẹn ọ ní màá sá gbá ní àná láà after da ànìkọ́ sínú kọ́mọ̀bà àkú ànìkọ́ sínú kọ́mọ̀bà àkú bẹ́ẹ̀ náà ni ẹni tí ń bẹ lájò tọ́jọ́ pé orí àrìn orí ìrìn àjò tó lọ yìí ìnira mú látàrí àjò náà débi wípé bóyá kò tiẹ̀ lè rìn mọ́ àbí kò tiẹ̀ lè bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ mọ́ àárẹ̀sà ti ṣe irú ẹni bẹ́ẹ̀ àrùn kò náà jáwèé rẹ̀ kó jẹun tọ́lá Ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ́ kó yọ wa wípé téèyàn bá wà lájò táwẹ̀ wá jẹ́ nira fún tí ò lè gbà tọ́wá ní pé wọ́n sàrọ̀jú gbà wọ́n wá ń wọ kò lè rìn mọ́ wọ́n sà ń wọ ọ̀gá ilẹ̀ fẹ́ sú ànábì ní láìsà mínà kò sí inú dáadáa ẹ̀wọ̀n kan kò sí nínú ìmánì wọ́n náà afá ní ìmánì báwo ẹ ṣe gbòtó tó fẹ́ kú ó lọ gbà tọrùn fi wọ ni àwọn sọ pé kí ni òkè séyàn rẹ ojú ayé nìjọ kò sínú dáadáa dáadáa gan ni kó jáwé lásìkò yẹn tọ́lájò lọ wà torí ìdílé yìí irú àjòwò ohun wa ni a máa lọ tá a fi ṣìnà ìtẹ́lọ̀fọ̀lẹ̀ ulama nípa <coughs> àjò tí èèyàn lọ téèyàn fi ṣìnà ń bẹnu wọn tó sọ pé máìlì mẹ́ta kìlómítà mẹ́ta náà méjìlá tàlátà farọ́ọ̀sì ìtàn aṣáájú farisahàn wọ àkàdà ó ti ń ṣe ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ lórí pé kí ni gbèdéke ń tí a pè lájò téèyàn ò fi sínú ẹ̀mà ètò ìrìnlẹ̀ jù náà ni gbogbo ń tẹ́ bá ń pè lájò filẹ̀ ọ̀rùf nínú àṣà gbogbo ń tẹ́ bá ń pè lájò nínú àṣà gbogbo ń tẹ́ bá ń pè lájò tí ìlú àjò yẹn bá ilé kó nira bá ń yàn bóyá àjò téèyàn lọ yẹn nígbà téèyàn ń lọ bóyá kò tiẹ̀ rí ọkọ̀ gùn ńlọ ọdún bíi tí ẹ bá já alárin tó gbé láti bí aago méje àárọ̀ nígbà tí ọba gbogbo máa ń wọkọ̀ ọlọ ọlọ́ọ̀bá jà ọba àwọn fẹsẹ̀ rí o torí ìtumọ̀ ó ní kwẹ́sàn tí a máa fi ń fẹsẹ̀ ẹ̀rin ibi tán máa wọkọ̀ lọ nǹkan míì ti dẹnu ẹ̀dàkẹ́ nìyẹn ọmọ gbádùn àbí kó gun ó wà nù kẹ́nìyàn ọmọ gbádùn àbí kó gun ó sì wà ní ìlú torí ẹ̀ la fi bẹ ọlọ́run báyìí láàkọ́ máa fi rẹ̀ sàdán fún wa náà gbogbo tó wá ń pè lájò nínú àṣà àjò ìwá níyàn lára débi pé kò lè withstand ààwẹ̀ lásìkò yẹn irú ẹni yẹn fa àìdàtúmí àyàmì òkò ọlọ́run ní kó já àwẹ̀ rẹ̀ kó padà gba àwẹ̀ yẹn padà ní àwọn ọjọ́ mi kótó wá kótó ti pẹ́ àwà kó lórí mẹ́sàlá yìí ọlọ́run ní kó gba àwẹ̀ padà láwọn ọjọ́ mi ẹni táwọn wà bẹ lọ́rùn rẹ̀ Ramadan tẹ̀sìn ọjà ìbí mẹ́ta bóyá látàrí wípé ó sìkì àbí الساعة الآن الثانية débi pé kọ̀ wá san àwẹ̀ yìí tí ramadan mi fi dé sàn pé masala ni masala ni torí pé kọ̀ san àwẹ̀ yẹn ní kámákámá kì í sọ̀ràn yẹn lórí ẹ̀ ṣùgbọ́n dáa kó tètè san torí pé ó lè kú èèyàn lè kú ntọ́ dàbí kí ẹ̀ tètè san àwọ̀ tó bá jẹ bọ̀ kí ẹ̀ wá má tètè san kì í sọ̀ràn yàn ó dẹ̀ máa lọ lára lọ lára lọ lára tó fi di ṣàbán ṣàbán tó kọ̀gùn sí rọ̀mọ̀bọ̀n látàrí àdìsí ìyá wa aisha radiyallahu anha tani àwọ̀ táwọn bá jẹ lẹ́sìn àwọn ìlànfààní àti san tí rọmọdán tí ṣàbán ọdún mi ò fi dé ó tàn pé nípa rọmọdán bá kú bí oṣù kan làwọn sọ̀rọ̀ ká mọ̀mọ́ tí ẹ̀ jẹ́ àwẹ̀ márùn kan jẹ́ tètè san o ìyẹn tó jẹ́ kí ni o kì í ṣe ọ̀ràn yẹn kéèyàn tètè san ṣùgbọ́n dáa ẹni yẹn rọmọdán tó wá dé kò tí ì san tẹ̀sín kí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́kìnní nìyẹn ẹlẹ́kejì ẹni táàárẹ̀ ń bẹ lára rẹ̀ lẹ́sìn kọgbà wẹ̀ pẹ̀lú pé tí n bá tára mi bá yá máa padà gbà ara yẹn ọ̀wá yá yé fóònù kúsà fọlá dìde fóònù kú fọlá dèrè wípé kò lè gbà wẹ̀ tí rọmọdún mi tó fi dé wọn á tún lè so àfa ẹfẹ gbòòtọ ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gba àwọn eléyìí náà o ṣe àpò di rọmọdún mélòó ọdún méjì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́kẹta náà mọ̀sáìlì tá a ṣàlàyé ó ní pé ẹni tó ṣínú lọ́sàn-án àwẹ̀ látàrí sábàbí kan bóyá jò lọ́lọ́ ni àbá rẹ̀ ló ṣe ni ọwọ́ aṣínú ṣùgbọ́n in tó torí ẹ̀ jáwẹ̀ ọ́n ọlọ́run lọ sábàbí ikú rẹ̀ ó ti sínú tán ọba kú ah lágbà tó ti sínú tán àbájọ́ ńlọ́wà kó tí ẹ parí àjọ ọkọ̀ bọ̀sá kìí kí ni ìdájọ́ ọrùn ẹni bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni tí Ramadan ọ̀sẹ̀ ọ̀dáwẹ̀ Ramadan látàrí àwọn ìdí tá a ṣàlàyé ṣáájú kọ̀ wá san àwẹ̀ tí Ramadan mi fi dé ọ̀rọ̀ pọ̀ mẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ ibẹ̀ náà àwọn afáàtọ̀ sọ yìí pé yóò tọ́ im wọ́n ní bí Ramadan mi bá ti dé yóò máa gba Ramadan mi wà yóò tọ́ imu àǹkúlì omi miskinan fún ètí ó ti lọ wọ́n ní yọ́ ma gba rọ́mọ̀dọ́ mi yọ́ ma gba mélòó kan tó ti wá já lọ́dún tọ́lọ̀ yẹn torí ipò ti fi wọ́lẹ̀ tí rọ́mọ̀dọ́ mi fi dé yọ́ wà san fáìn kí ni fáìn tí ó san ni pé yọ́ ma bọ́ aláìní kọ̀ọ̀kan tọ́ba ti rọ́mọ̀dọ́ ma ti wá tán yọ́ wà padà gba rọ́mọ̀dọ́ yẹn padà ṣùgbọ́n aláìní kọ̀ọ̀kan ti ń bọ̀ yẹn ni kí ni o fáìn ni pé ó fi sàtẹ́ ẹ̀wọ̀ tí rọ́mọ̀dọ́ mi fi dé torí pọ́ láǹfààní kọ́ gbà ó ní kọ́ gbà <coughs> wọ́n tó sọ léyìí nínú àwọn olùmọ̀ wọ́n pọ̀ gẹ́gẹ́ bí imam imam malik imam ahmad imam ishaq wọ́n ní báyìí ni yóò sì máa ṣe gẹ́gẹ́ bí imam kurtubi bá ṣe gbà wọnú tíra wọn tafsir alimam al a sì nínú àwọn olùmọ̀ tó sọ pé la kò ní safain wọ́n ní ò ní safain wọ́n torí pé hadithu tí wọ́n gbà wá lórí pé nìyẹn ọmọ bọ́ aláìní àwọn arákùnrin méjì kan bẹ́ẹ̀ tọ́jú pé àwọn méjèèjì o mọ̀tòrúkàn àwọn méjèèjì àwọn èèyàn ti pa wọ́n tì wọn ò gbàdìtì ọ̀wọ̀n wọn lẹ àwọn méjèèjì lẹ tó má dẹ̀ sọ yìí pé filhadith rọ́jùlù mọ̀tòrúk ẹnìkan bẹ́ẹ̀ náà àdìtì ẹ pé wọ́n ti pa tì irú àdìsí tẹ́ni ẹ bá gbà wá yóò ṣe kí ni o yóò lẹ wíkà àdìsí ni ó jẹ a nílẹ̀ fi ṣe ìdájọ́ ẹ̀sìn wọ́n torí de eléyìí àwọn ọ̀gbọ́n táwọn látàrí eléyìí yóò padà sí pilẹ̀ kí ni pilẹ̀ tí wọ́n lọ́ba ti tán yóò gba ramadan tí ọgbà lọ yẹn torí ọ̀rọ̀ méjì ti bẹ lórí ẹ̀ òun náà ni <coughs> eléyìí ẹnì kejì tọ́jú pé tamada bíi mọ́rọ̀ falam yasiha hatta jẹ́ ramadan àfà àárẹ̀ ń bẹ lára ẹ̀ kọ̀ wá gbádùn tí ramadan míì tó fi dé ìdájọ́ ọdún ẹni bẹ́ẹ̀ òun náà ni pé yut'imu makana kulli yawmin miskina mudda min ta'amihi min quti baladi thumma laysa alayhi qada irú ẹni bẹ́ẹ̀ yóò máa bú aláìní kọ̀ọ̀kan fáwọn èyí tó ti lọ àti fáwọn èyí tí ń gbà lọ́wọ́ kò sì ní san kankan padà sọ́kílẹ̀ àwẹ̀ sí ń bẹ lọ́rùn nǹkan àwọn àgbàdùn ké báwọ̀ yẹn àárẹ̀ yẹn da gúnlẹ̀ débi pé wọ́n jókòó ti lọ sùtù ṣùgbọ́n dókítà kan pé kò gbọ́dọ̀ gbà wẹ̀ pé kí nǹkan ti ń ṣe ọmọ tó ń padà mo wà wá tọ́ sáwọn jọ́njọ́ mi yóò ti fẹ́ fi panu kéde ní tẹ̀ tíra ìgbà nígbà tí ọba débi aago méjì rà tó fẹ́ ah kíkí ní ìmọ̀ yìí wọ́ yọba tó wà nǹkan jẹ ọ wá ń ṣe bẹ́ẹ̀ lọ rọ́mọdọ́ mi wá dé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yutimu an kulli miskina yóò kàn máa bọ́ lẹ́nì kọ̀ọ̀kan lójoojúmọ́ ni torí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó ti wà nípò man la yurja burruhu inda al-marad ó ti wà ní táàrin kan pé àárẹ̀ ti ń ṣe ọ́ lọ sẹ́ǹpẹ́ ń ti ń ṣe tá a bá sì pé kọ́sàjẹ́ asíralayọ̀ irú ẹni bẹ́ẹ̀ àní ní kọ́ sáwọn padà yọọ ma bọ aláìní lọjọ lójoojúmọ́ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó nìyẹn tá a fẹ́ ṣàlàyé nínú ẹ̀ ó ní pé ẹnì tí ọjà àwẹ̀ lọ́sàn látàrí sábàbí kan ọba kú lórí e kí ni ìdájọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ kò ìgbádùn tó fi kú ó sì jáwẹ̀ àbí kò ì parí àjò àbí Ramadan ìtà àjò náà lọ́tán sí kí ni ìdájọ irú ẹni bẹẹ àwọn olùmọsọ pé ìdájọ irú ẹni bẹẹ ò ní pé yútọ̀ àmù àní yútọ̀ àmù àní kan bọ́ aláìní àwọn ló fi kọ gbèsè owó làá máa kọ gbèsè jẹ náà lẹ o gbèsè ààwẹ̀ mọ̀jẹ́ àgbà àkọ́kọ́ mọ̀jẹ́ lágbájá lówó nínú nínú ẹ̀sìn mọ̀jẹ́ lágbájá lówó bẹ́ẹ̀ náà lákọ̀ọ́pẹ́ mọ̀jẹ́ aláwọ̀ ní àwọn mélòó àrùn márùn a sì máa fi sí gbèrè wa sẹ́yìn nígbà tá a sọ̀rọ̀ wọ̀ sí yà àkọọ́lẹ̀ a sọ̀rọ̀ pé tẹ́ẹ̀ bá jẹ́ èèyàn lówó kíní kan sallallahu alaihi wasallam ó ní yóò ó sì jẹ gbèsè ṣé mo lè bá san ọ jẹ gbèsè àwẹ̀ ṣé mo lè bá san àrẹ́bí ni fàdáyínú lọ́ọ̀yà àkó àyókòdọ̀ gbèsè téèyàn bá jẹ ọlọ́run ó lọ́tọ́jú kéèyàn sáré àti san kéèyàn gbìyànjú à ah, mọ̀jọ́ ọlọ́run gbèsè torí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á bá san gbèsè àwẹ̀ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ni ah, famankana minkum maridan aw ala safarin فعدت من أيام أخر وعلى الذين يطيقون وعلى الذين يطيقون ọlọ́ba ni ẹ wàá rí àwọn tó jẹ́ pé yìí tó ikú náà wọ́n gbààwẹ̀ ṣùgbọ́n pẹ̀lú nira ni wọ́n gbà wọ́n gbààwẹ̀ nítòótọ́ ṣùgbọ́n pẹ̀lú nira oníwòfù gbà wọ́n yẹn ọlọ́ba ni subhanahu wa ta'ala fìdíàtún tọ́hámù miskin fìdíàtún tọ́hámù miskin miskin wọ́n ṣe fídíà pẹ̀lú kí wọ́n bọ́ aláìní kọ̀ọ̀kan lójoojúmọ́ ká tó kò lórí eléyìí ní ìpìlẹ̀ bọ́lá ń ṣe ṣe Ramadan ní ọ̀ràn èèyàn ọ̀rọ̀ yìí wà ń bẹ̀ ọ wà bẹ́ẹ̀ tọ́jà pé ẹni tó lè gbà ṣùgbọ́n àwọn ẹni lára lọ́tọ̀ọ́ta iṣẹ́ kàkà lè ní ṣe kàkà mọ̀ ń gbẹ́ kàkà gbẹ́ sì ní ìmọ̀ láyàn lóògùn ọba ní ah, ní bá gbà ìnira ní ọ̀jẹ̀ yọ̀ọ́kọ̀ wọ aláìníkà ládùúgbò rẹ̀ ni yọ̀ọ́kọ̀ máa tọ́jú ẹ̀yìn ní ìpìlẹ̀ Ramadan nígbà ọlọ́run sí ní ìpìlẹ̀ Islam tọ́lọ̀ sọ Ramadan ló fi mẹ́fẹ́ máa gbà nìyẹn ẹni tó bá ti rí pé òun lè gbà yóò fi wọ́n jẹ́ ọmọ bọ́ ṣùgbọ́n ọlọ́run bá padà sí nẹ́sùn àyà yẹn kúrò lórí àwọn kúrò lórí àwọn tí ń gbà pẹ̀lú nira wọ́n wá gbé lórí kíni o alhamidu walmurde alhamidu walmurde obìnrin aláboyún walmorbe àtọ́bìnrin tí ń tọ́mọ lọ́wọ́ wàṣẹ́ìkú alkẹ̀bírú wàṣẹ́ìkọ̀ àti àbàbá àgbàlagbà àti ìyá àgbàlagbà amẹ́rin nìdájẹ́ wa kù fún alhami aláboyún tọ́jà pé yọ gbá òun bọ̀tì ó lè mọ́ kó olùdókàlá tààrọ̀ tọ́jà pé sọ́lá gan oríjókòó ni ó ti máa ṣe é abẹ́ẹ̀ ti ń tọ́mọ lọ́wọ́ tí nira ó mú <coughs> látàrí kọ́ gbáwẹ̀ irú àbí àgbàlagbà bàbá tó ti dàgbà àbí ìyá àgbàlagbà àwọn tá a kà á lẹ̀ yìí tó bá ìnira ni wọ́n fi gbà àyàfẹ́ tó bá jẹ́ pé kò ní ní lára ló aláboyún mi lè gbà tí ò ní ní lára ẹni tí tọ́mọ míì lọ́wọ́ lè gbàwẹ̀ tí ò ní ní ṣùgbọ́n tí ọ̀bà ní lára nù wọn tọ́jẹ́ pé wọ́n bẹ̀rù kí jàǹbá kan má ṣẹlẹ̀ sí wọn ọlọ́run bá ní fídíàtun tọ̀hámú miskin irú àwọn báyìí wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan ní ojoojúmọ́ tí wọ́n máa rọ́pá kọ̀ọ̀kan kí sì ni tí wọ́n fi máa bọ́ aláìní òun náà ni kọ́dùrú máa yá kúrú mi yá omi déédéé tí máa jẹ ní tí máa jẹ lójúmọ́ àbí déédéé tí a máa jẹ́ njoko ẹ̀kan tọ́ àmú kú ti yá omi wọ́n ní náà ní kí ni o múdù kan ní ngọ́ọ̀dù bí kú ti balà bí kú lè yọ tába ti ní múdù kan fún téèyàn máa jẹ nínú ìlú rẹ̀ lọ́jọ́ kan téèyàn bá ti ní múdù kan ó ti yọ lójúmọ́ wọ́n nírú kan báyìí òun láàfin bọ́ láì mú àbí kọjá yí pé á pèsè oúnjẹ tẹ́nìyàn jẹ́ njoko ẹ̀kan fún tí ó jẹ yóò ní o kéde tí ó jẹ pé ebi ntí ẹ̀ tó wá yó báyìí ntí ọ̀jẹ̀ lájẹyó wọn ó pèsè rẹ fún irú ẹni yẹn ẹ wá rọrùn kọjọ yìí pé ẹni tọ́lá tó ti ọlá ìbí mẹ́rin àbí márùn lọ́rùn àbí jù bẹ́ẹ̀ lọ ọjọ́ aláboyún àbáláìní àbí ẹtí ń tọ́mọ lọ́wọ́ àbí bàbá àgbàlagbà àgbàlagbà kó àwọn aláìní jọ àwọn aláìní kó sì gbọ́ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà ó ti parí ramadan ti ẹni yẹn yóò kàn bọ́ gbogbo wọn lẹ́ẹ̀kan náà ó lè sì pín ọpẹ́ ìkọ̀kọ̀ sí fifteen kọ́ba di ramadan tó parí màá ṣe fifteen tó kù ṣùgbọ́n ètò dáa jù ó ní kéèyàn má lọ lára kó tó lẹ́yìn ìgbà tí ó ti ṣe tó ti já àwẹ̀ tán kọ́ńdà ó ti àwẹ̀ ilé lónìí seventeen kò sì gba àwẹ̀ seventeen àwọn tó ti ẹ́ ṣe fídíò náà ń tì ṣe ṣùgbọ́n ń ṣe à á tọ́ fún ẹni bẹ́ẹ̀ tètè lọ ṣe torí pé kọ́mọ̀ lọ lára torí pé rọ́mùgán kì í ṣe nǹkan téèyàn máa lọ lára torí délé yìí ntọ́ dáa jù oníkéèyàn ṣe àǹkúlì yọ́mi miskinan tàbí kókó àwọn aláìníjọ kó fún gbogbo wọn lóúnjẹ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni àfa Abdullahi ibn Abbas náà ṣe máa ṣe nígbà tágbà dé nígbà tágbà dé bá ṣe máa bọ́ àwọn aláìní nìyẹn nígbà wọn lè gbà wọn mọ́ wọn kó gbogbo wọn jọ wọn sì fún wọn lóúnjẹ táàtì lẹ́ẹ̀kan náà kíláàsì ń tà torí délé yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ni gbogbo àwọn tó bá ní lára láláboyún ni àbílẹ̀ tí ń tọ́mọ lọ́wọ́ àbágbàlagbà ìyá àgbàlagbà àbíbàbá àgbàlagbà fa fídíàtún tọ́ám miskin kí wọ́n máa ṣe fídíà ó náà ní ìfi nǹkan jèrò ara wọn ìfi nǹkan pààrọ̀ ara wọn lábá wọn pẹ̀ ní kí ni o fídíà ó náà wọn pẹ̀ fìdáhù làwọn fáwọn náà láwọn lọ ṣe fìdáhù o sáwọn tó máa fìdáhù yẹn wọ́n fẹ́ fi nǹkan pààrọ̀ ara wọn kò sí ti jẹ́bẹ̀ nọ́ọ̀sì wọ́n ti ṣe fìdáwò kó bá kó ti kú nìyẹn lẹ́yìn kẹ́ kírun sí la kẹ́ ti máa tọrọ àforíjì fún mọ̀ká ní à ẹjẹ́ àlọ́ kékùrà ní afẹ́ ṣe fìdáwò àdúrà jọ kẹta dídíà àdúrà jọ kẹjọ kílò náà o àdúrà ogójì ọjọ́ ńkọ́ ọlọ́dọọdún ńkọ́ gbogbo ẹ̀ dídíà ni wallahi kọ̀lẹ́rì kankan tí a bá ṣe ọ́ sàṣìdànù kò ní ládàá kankan wallahi àwọn akọ́lọ́sọ torí pé èèwọ̀ ni ìntẹ́sìn ọba fọwọ́ sí èèwọ̀ ní abadan káwọ́ fọwọ́ sí ìntẹ́sìn láti fọwọ́ sí èèwọ̀ ní káwọ́ pè ní haram ẹgbà ti sọ́darí wípé nígbà ọlọ́mà subhanahu wa ta'ala sọ wípé innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnas ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun ẹgbọ́ bá ń fi ọ̀nà náà àtàlàyé fáwọn èèyàn tá n fi pamọ́ àṣàlàyé fún wa ń gbà náà pé yálà wọ́n sọ àláàlì bí haramu àbí wọ́n sọ àláàlì wọ́n sọ haramu bí kí ni o àláàlì kúlẹ̀ àyíká yẹlẹ̀ àánú ọmọ lọ àwọn wọn ni ọlọ́ọ̀bà ló gbé wọn sẹ́pẹ̀ wọ́n yẹlẹ̀ àánú ọmọ láàyè gbogbo àwọn tí máa sẹ́pẹ̀ náà ọmọ gbé wọn sẹ́pẹ̀ torí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ kẹ́nìkan kọ́ àsọ di hara àláàlì kò sí lẹ́tọ̀ kí yẹn sọ nǹkan halal kí ni o kó sọ haram á fi nǹkan lẹ̀ bó ṣe wà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala haddada hududan ọlọ́ọ̀bá la àlàkalẹ̀ fala ta'taduha ẹ má kọjá ẹnu àlá yẹn wa harrama ashya'an ọlọ́ọ̀bá sí àwọn kankan ní haram fala tuhilluha ẹ̀yẹ́ mọ́sán halal wa halala ashya'an fala tuharrimuha ọlọ́run sọ àwọn kankan ní halal ẹ̀yin ọlọ́run sọ àwọn kí ni ó haram wà sákàtà án àṣìyá rahmatan bikum fara tẹsíàlù àn ọlọ́run wá dákẹ́ bí àwọn kankan ọsọ kankan lórí ẹ̀ fara tẹsíàlù àn fara tẹsíàlù àn ẹ mẹ́rin ẹ̀ máa wádìí ẹ̀ka àti pé ah mo sáfẹ́ máa eléyìí ó ti dákẹ́ lórí ẹ̀ ti dákẹ́ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n tẹ̀sí láti sọ wọ́n láyé àmì ẹ̀sìkúùsì láti ẹgbẹ́ ẹ̀sìn ọ̀fọ́ ẹ̀sìn ọ̀fọ́ ẹ̀sìn ọ̀fọ́ náà ni ẹnumọ́ ní àtúntò tí ẹ ti wá lè jù kó lé extremism yóò máa wọ ibi kéèyàn sọ tọ́nà ọba ọ̀sọ́ àbí kéèyàn fi kún tó bá ní àlágbájá aláṣejù alárekandani aláwọ̀ bòrò aláwọ̀ kankan tó bá ní kí ló sọ wọn ní à oníkàmẹ́fì sí ni jẹun ní àwọn aláṣejù ní tòótọ́ aláṣejù torí pé tọ́sọ̀ ẹ̀sìn ọ̀sọ́ abẹ́ ẹ̀kọ́ ni mọ́ ní lágbàdì aláti ló ní kí ló tó dá àlùmí ẹ̀mọ̀ ṣe fìdí ọmọ náà sẹ́yìn wà láṣẹ jù ní sàṣẹ jù nìyẹn torí pé ń tọ́ sọ yẹn ẹ̀sìn sọ ẹ̀sìn òsì fààyè gbá bídíà àwọn èèyàn sì kú láyé ànẹ́bí sallallahu alaihi wasallam kódà ìyàwó ànẹ́bí kú sallallahu alaihi wasallam ànẹ́bí sì ti dà ànẹ́bí ọlọ́run kótó kódà ànẹ́bí ti ó ti lo ọdún mẹ́wàá nínú sẹ́ẹ̀dá ànẹ́bí kíyàwó rẹ̀ tó kú ìyàwó rẹ̀ ló sì súnmọ́ jù radiyallahu anha àwọn arọ́jọ kan báyìí tán nabi sallallahu alayhi wa sallam tó bá lẹ́yìn sàbẹ̀ ẹja kókura mi ta ẹja kẹ fún àdìjá àdìjá da ẹ má kọ̀ níjà ni kó ajá pé yàn máa sàdúrà àjọ kẹta fún yàn àdébí ọmọ sọ fún kọ̀ níjà ọdẹ ẹgbẹ́ ẹ̀ má kọ̀ níjà anabi sallallahu alayhi wa sallam anabi ròyìn kọ̀ níjà níjọ́ tí ìyàwó Aisha ti ń kọ̀ níjà pé kọ̀ níjà kí ni ẹni tó ti kú ó sì máa dákọ rẹ̀ dákọ rẹ̀ kí ló dé ìyá tó ti kú anábì ni kí ló ṣe ọmọ kọ̀díjà ni nígbà tí gbogbo àwọn èèyàn pa mí tì kọ̀díjà ló kọ́ mi mọ́ra nígbà gbogbo àwọn èèyàn náwó fún mi mọ́ kọ̀díjà dáwó tiẹ̀ lẹ̀ fún mi ké máa ná tó wá máa wo nǹkan o ọlọ́run tó wá kẹ́mi ọmọ mẹ́fà ló tóbi fún mi nínú ọmọ méje ẹ wo bí kọ̀díjà kọ̀yà kọ̀díjà ló súnmọ́ ànábì tó àwa rẹ̀ rí i pé ànábì sallallahu alaihi wasallam ọwọ́ á ní ẹ̀yin sàbẹ́ ẹjá ṣe àdúrà àkànṣe fún Khadija ló ní ààrí ààrí o nínú àwọn tó kú ni Hamza wà ama Hamza azallahu islama bi islami Umar wa Hamza islam wà lọ́lẹ̀ nílùú Mẹ́kà níjọ́ tí Hamza gba islam àti Umar àwọn kèfèrí jọ́nà wọn ti súnra kìpé àwọn kíní ọ̀sẹ̀ tọ́mọ Hamza radiyallahu anhu wa arda ẹ̀ mọ́ pátá náà bá pè ní tànàmìtè asadullah kìnnì ọlọ́run nígbà Hamza kú radiyallahu anhu wa arda anabi ọkọ Kùránì ìta kọ́ni ẹjọ́ àfi jìrọ̀ wọn láàgò ṣe fìdá o kò sí àdó àjọ kẹta kò sí jọ keje kò sókójì ọjọ́ kò sọ́lọ́mù kan kí wọn problem tiwa àwọn a máa gbẹ̀rọ kan pé gbogbo ẹ̀ bá ti kọ ẹni ìyá nítumọ̀ rẹ̀ ní ẹ̀ ìtumọ̀ rẹ̀ gangan ni pé torí pé tuma fìdá ni káfí nǹkan pààrọ̀ ara wọn àbí ìtumọ̀ fún ní èdè lábáwá fada ifd nínú èdè lábáwá ìtumọ̀ ni pé kí ni o badala obi hoyiri ó fi nǹkan kan pààrọ̀ rẹ̀ ìtumọ̀ fìdá nìyẹn náà ẹ̀ńtọ́ wa kú ẹ wá ní a ṣe fìdá ọjọ́ kẹta ìtumọ̀ ẹni pé à ń retí kọ́ ẹgbẹ́ ni ìyá ni ẹ wo àníyàn bú àní wọn àwọn àfọ òní sọ́jáde o wọn òní sọ́jáde kódà àwọn lè mọ́mọ́ pé tùmọ̀ táwọn ń ṣe nìyẹn ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ akíkọ̀tàn ó ní pé wọ́n ti ọ̀pẹ́ nìyẹn yóò dẹ̀yà ẹ̀yà ajá dìde kẹkùrà ní láti fi gbà á lẹ̀ nínú kíni o nínú ìyà yóò kò rí bẹ́ẹ̀ torí délé ìdíje àní ìlàdó àjọ kẹta àdó àjọ kejejọ kó gbọ́ àdó ọlọ́dún kan tá a máa ṣe yẹn nínú àwọn èèyàn fi lọ bí ẹ bá gba pọ́n fẹ́ sàdó àjọ kẹta kódà kájọ máa kírun lójoojúmọ́ tó bá sí wọn sẹ́ tọ́ wọn ní àṣàdó àjọ kẹta ìwọ̀n ìṣẹ́ wa ni àwa kì í lọ àwa kì í lọ àdó àjọ kẹta kò jù bẹ́ẹ̀ lọ kálámù wà torí pé bídíà tó bá jẹ́ pẹ́sìn ọ̀bọ̀ àríwá pààrẹ̀ àdàkàkọ́ débẹ̀ kábẹ́sì ni wọ́n láàásì kọ̀kọ́ débẹ̀ kẹ́nìkẹ́ni tó dé nígbà tí o ti ń sẹ́sì àlẹ́ skills ẹ̀mí kankan pété ìsẹ́sì torí bí eléyìí fìdíyà ìfi nǹkan jìrọ ara wọn ní jẹ́bẹ̀ káàná ká máa padà sínú ẹ̀sìn wa díẹ̀ díẹ̀ àwọn yẹn ti jáde kó nú ẹ̀sìn àwọn yẹn ti jáde kó nú ẹ̀sìn wọ̀lá kọ́nà ọba aláàsáàánú wa ni ìjáde kó nú ẹ̀sìn wọn ńbẹ́nu wọn ẹ̀tọ́ jẹ́ pé ó ti kú pátápátá ìsìn bẹ́nu wa ẹ̀tọ́ jẹ́ pé kò kú ọ̀ ṣùgbọ́n ti sí mẹ́ẹ̀sìn gbogbo ń tẹ̀sí sàlàyé òun kàn ṣe tiẹ̀ lẹ́yìn òun nìkan sọ gbogbo tá a bá rí ẹ sọ tá a bá ń jọ kejì ẹ̀rọ níbi ní asọmọ ní ọkọ yóò ní kíni ọjọ́ kejì kọ ọjọ́ kẹta ni àbọ̀jọ́ kẹfà bẹ́ẹ̀ ọjọ́ kejì wọn sọ tiẹ̀ yóò jọ́ mẹ́jọ ra bàbá wa sọ lòun náà sọ ni anábì ah. ọ̀sẹ̀ jọ́ mẹ́jọ nìkan kọ́ ẹ̀yin lẹ́nu tí ẹ sì sẹ́pẹ́rẹ́ but in tó fi lé ni pé ọwọ́ ọpọ́ takuntánà bí sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó léwu àkọ́tẹ̀dẹ̀ túbá kó tó bákan náà ẹni tá a sọ̀rọ̀ ọjọ́ kẹta fún ìjọ keje <coughs> ogójì ọjọ́ tó ní kíni bàbá òun ọwà wà nù kí náà ò ní sàdọ̀ àfún sani ọmọ sàdọ̀ bàbá rẹ̀ ẹnì kò ní ọmọ sàdọ̀ bàbá rẹ̀ kódà náà àdúrà tí ànábì ní yóò máa bọ́kù tó kù bá kú ó làdúrà tó ọmọ rẹ̀ bá sàdọ̀ àfún tó bá ṣe fóbi rẹ̀ tó ọba ẹni jọ́ ọmọ rẹ̀ lè sọ́ọ̀mù tí ẹsẹ̀ ọgbọ́n ẹsẹ̀ olè ẹsẹ̀ èyàn rẹ ní òun kírun sí tọ́lọ́hún ọwọ́ ń sàdọ́ àfọ́bì rẹ ọlọ́wọ́n gbàdúrà rẹ náà afa na gbe wa o ẹ máa ń sàdúrà o fáwọn mi o àfa ni pẹrẹ o <laughs> ti pẹrẹ kalẹ̀ yọ àmọ́ wọn lọ wọn ma bọ wọn ni náà wọn ni gbogbo eléyìí wọn wọn jà ẹ̀sìn ọ̀sọ́ kò tó wá tó pẹ́ tó wá ná fáwọn àfà à wọ́n lè má gbowó jọ alákọ̀ọ́kọ́ tó kù bá kọ́ kú àwọn àfà náà ti ń tijú ní ìsìn títà bá ti ẹ̀dá wọn ní wọ́n tà ń gbá àwọn ọmọ náà kúrò àkọ́ fún àbí kó ní àwọn òkúrò àkọ́ máa ṣe wọ́n ti àwọn náà ti ń rí fáàsì díẹ̀ díẹ̀ nígbàtí ẹ̀yìn ọgbọ̀rọ̀ dákẹ́ pressure ẹ ti wá from everywhere wọ́n wá ẹ̀mẹ́jẹ̀ àgbà ti di alákọ̀ọ́kọ́ mọ́ tó ti di alẹ́ kẹta àwọn àfọ yìí ò ní wá tiẹ̀ ọba ìjọ kẹta wọ́n tẹ̀ báwo ní wá ìjọ kẹta wọn à sílẹ̀ wọn à gbowó wọn à pin kẹjọ wọn pin kódà wọn tó lè máa dà sí kódà wọn tó lè máa sàṣírà wọn jọkòó àbẹ́yìn òrìrì ni ibi tẹ́tí ń jà owó nígbà fún máa ń kọ́ wá pò wọ̀láì wọ́n ti sàárọ̀ rẹ̀ ìjókòó náà wọ́n ti ṣe sí so alas ó kù sòkòtò rẹ̀ ti yọ sòkòtò kẹ́ ń bọ́ọ̀lẹ̀ ní àtìwánilá ah, nígbà wọ́n kù rẹ̀ kí kí lọ fà ó jẹ̀mọ́ ah, owó owó ní olókù sí ló di wàhálà alẹ́ tí òun ẹ̀sìn ní àlọ́jọ ẹ̀yin gángan tẹ́ wọ́n ń pè àwọn àfà ẹ̀yin lẹ̀ ń dá wàhálà alẹ́ tọ́ ẹ dákun tí wọ́n bá pè àfà sáfọ́ olóńdè ni táfà rẹ̀ kà àwọn kẹta ẹ̀hán kí ni ẹ fẹ́ ṣe o àwọn pé ìjẹta ni màmá kú ni àwọn ti parí ní àṣẹ láti jẹta wọláì àwọn wọn ọ̀rọ̀ apẹ̀yìn dání dèbìdé pé mo jẹ́rìí àwọn àfa àwọn òní wá tẹ́ ẹ̀ bá pé wọn pípé tẹ́ ń pè wọ́n ilẹ̀ ń kó bá wọn torí pé tí wọ́n bá pè wọ́n mọ́ àwọn ò pè wọ́n tiwa alhamdulilayi apá ò pè wọ́n abá ti ṣèjọ́ kìíní tán kálukú ọmọ lọ́lé wọn kò sí tó kí àwọn máa kí àwọn aráàlú òkú ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n náà wá gbọ́ yé bẹ́ẹ̀ ó pé ẹni kankan ẹ dákun àwọn àfọ́ tètè máa ti wọ́n mójútó wọ́n tètè yọ tó kún kú o wọ́n á mọ̀ pé ti ìyàwó súná ọmọ nǹkan kan ní ó kù nígbà ọba yára gbogbo yín náà yóò máa yóò máa yanjú díẹ̀díẹ̀ nọ́mbà tẹ́wọ̀n bá takú ní twenty first century kọ́lọ̀ bọ́sà káwọn èsì tó máa rọ kàn ní olókùú lẹ́mọ̀ pé àjìnà sẹ́sìn ọ̀la ní twenty first century àwọn yóò sì tún lọ máa yá owó wọ́n tún máa fi ṣe òkú ní twenty first century wọ́n láì abàjẹ́ gan pápá jọ ńlẹ̀ Yorùbá wa yìí ìmọ̀ àwọn ọ̀ràn míì tẹ̀mí mọ̀ láwọn ọ̀ràn wa ilẹ̀ Haúsá ni àwọn ilẹ̀ Lárúbáwá ni wọn ò mọ ti ń jẹ́ ilẹ̀ Yorùbá yìí ní ìmọ̀ ilẹ̀ Yorùbá ò gbọ́n mọ́ ilẹ̀ Yorùbá pé àgẹ́sìkíà ìbàjẹ́ ni àṣetá àti tiẹ̀ tẹ̀ síbi tọ́lọ̀ bá tẹ̀ sí bí tí wọlé wọ̀ ọmọ gbogbo ń tẹ́ tí wọ́n ń sọ láti yóò náà ẹ wọ afá kò rí bẹ́ẹ̀ táti ẹ̀pá àwọn ìyá àgbàlagbà bàbá àgbàlagbà ń ṣe èwo tó ń tọ̀dọ́ èwo ń tọ̀dọ́ ọmọ ọgbọ̀n ọdún òun náà ló ń sòkù yóò sòkù girama ọmọ ọmọ ogójì ọdún yóò sòkù girama wọ́n tún kéde tẹlifíṣàn wọ́n hà kàdà jẹ̀máà eléyìí ẹ̀sìn tako gbogbo ń tẹ̀sìn bá sì ti tako èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni Eh, laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́sẹ̀ rẹ ti ń bẹ lára ànábì fún yín ànábì òsèjọ́ keje òsèjọ́ kẹta òsogójì ọjọ́ kọlọ̀mọ́ kọ́sẹ̀ àná wa torí ẹ̀gbin fídíà ni láti lọ fídíà ó ní fi nǹkan pààrọ̀ nǹkan míì torí ẹ̀ fídíà tó ń tọ́ àrùn miskin àìgbà awọ́ ẹni yóò fi ìmọ̀ ẹ̀bọ́ aláìní ó ní yóò fi rọ́pò rẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ni faman tatawwa'a khayran faman tatawwa'a khayran ẹni tọ́ba wá sí tatawwa tọ́sàṣègbọ́ rẹ pẹ̀lú pọ́gbà àwẹ̀ náfìlà lẹ́yìn ìgbà tọ́gbà ọ̀ràn yàn ó tó wá gbìyànjú láti gba náfìlà ọmọ lóore fẹ́ nìyẹn o khayran oore ni fún fàáwà khayran ńlá oore ni fúnra ẹnìyẹn èyàn gba ọ̀ràn èyàn tán ó tún wá ń gba náfìlà gbogbo àwẹ̀ sí tu Shawwal ọgbà ọgbà àwẹ̀ Monday Alámísì àbọ̀jọ́ mẹ́ta gbogbo oṣooṣù àbí gba aṣọrọ sísàǹgbà ó lóore fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pọ́nrán yẹn nìkan ló ń gbá mú tó ní àní náfìlà ni ò sí kankan jẹ̀mọ́ àsọlẹ́sẹ̀ kọ̀lẹ́sẹ̀ kankan o kọ̀lẹ́sẹ̀ o arákùnrin kan lọ bá Nabi sallallahu alaihi wasallam ó rèrè ń ti Ọlọ́run imam muslim ló gba hadith yẹn wa wọn arákùnrin yẹn ó wá láti najid sáà irọ arọ́s wọn ní irun rẹ̀ báyìí ó fọ́nká ní irun rẹ̀ fọ́nká lórí rẹ̀ nasma'u damiyya sawtihi wala nafqahu ma yaqul hatta dana min rasulillahi sallallahu alaihi wasallam wọ́n sàn pariwo bọ̀ ni asàgbọ́ tí ń sọ̀rọ̀ àmọ́ tí kí ni ń wì kí ni ń wì ọsàdọ̀dọ̀ ànábi sallallahu alaihi wasallam ọwọ́ asúnmọ́ ó ní ìrọsí ọlọ́run ó ní kí ní jẹ́ islam àrẹ́bà sọ pé islam ní bẹ́ẹ̀ báyìí khamsu salawati laylati fil yawmi wal layla ó sì máa kírun wákàtí márùn ní ọ̀sán àtòru ó ní lẹ́yìn márààrún yìí sẹ́mi ìtújọ́ràn èèyàn mọ́ lẹ́mi lórí anábì ní là kò sí ìlà àǹtàtọ̀ wàá àfitọ́ ọ̀bàyàn náà fi lálòkù sẹ́rábìtì àmọ́ mọ́ kó tiẹ̀ ni torí pọ̀pọ̀lọpọ̀ àwọn alárekanda kanis àwọn aláṣejì tákó wọn ọ̀fẹ́ káwọn èèyàn ṣe súnà mọ́ àbífi wọn kọ́ ti ẹ wá máa wọ tí wọ́n ti sì ju yọ yẹ̀yìn nìsí wọn ni kí ni súnà àmọ́bí ìyọ́nì kan wà jọ́nà kọ̀ bá máa ṣe súnà kankan ẹ gbogbo wọn jẹ́ atẹ́tí ká gbàdé fi ó ní lẹ́yìn ẹlẹ́nkan ìró sí ọlọ́run kí tó ló kù ànábì ni wàsíyàm ṣáàrẹ̀ Ramadan ọgbà ẹ̀nu oṣù Ramadan ó ní lẹ́yìn Ramadan yẹn èwo ló tún dọ́ràn èèyàn lọ́rùn mi tí ìgbà tí ìgbà gbàgbé ọmọdé àánú mi là kò sí kankan mọ́ ilà á ń tọ̀tọ̀ wà àfi tọ́ ọba yẹn náà fi láàrú kù ó tún béèrè ànábì ti sọ zaka fún ó tún ní tí bá ti yọ zaka ṣé sí mi iná ànábì ni kò sí mi àfi tọ́ ọba yẹn náà fi láàrú kù ọ̀sán sọ ọ lọ ọba ni wallahi ìdí ó sí ọlọ́run anábìsà ìran fún ààwẹ̀ zaka hajj sánàbìsà ọ̀run gbà sọ́sọ̀rọ̀ sọ̀kòtò sọ́sọ̀rọ̀ kóbìnrin ọmọ dáadáa kò sọ ó ní wallahi la azidu ala hada wala anqus ìntọ́ sọ yìí ìwọ́n sí ọlọ́ ìntọ́ sọ yìí mi ní fi kún ìsìn ní yọkú wákàtí márùn péré dúrì magrib dúrì asiri magrib ìṣá àsùbá ọ̀rọ̀ bá ti gba Ramadan lọ bí báyìí ó tún dẹ́ mi màá máa jẹun ni ìní fi kò sí ní yọkọ̀ wọ́n ó tún fọ́lọ́ ọ̀bà sẹ̀rí ẹgbọ́n tá ànábì wí ànábì ní aflaha in sodak nínú riwaya mi aflaha wallahi in sodak tárakùnrin yẹn bá sọ òótọ́ ọ̀rọ̀ a ó sì jèrè àsepọ́nrán àyàn ò ní ọkàn pọ̀ sí jùlọ ọ̀rùn rẹ̀ bọ́kẹ́yẹn ṣe iṣẹ́ àṣegbọ́rẹ́ láàbá tí fẹ́mẹ̀ sí kí ni o ọ̀pọ̀ tọ́lá níbi sallallahu alaihi wasallam sọ fanu hadith kudusi wọn lọ bá ní pé ẹrú mi ò ní yẹ kò ní gbòlẹ̀ tí ọmọ súnmọ́ mi bí kẹ́kọ̀ọ́ ti nawafil pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kí ni o náfìlà ọ̀gbáwẹ̀ náfìlà ọ̀yàn náfìlà lẹ́yìn hàn èyí ọmọ súnmọ́ lọ sí ni pọ̀tí ọmọ ni àní ìgbà náfìlà kẹ́kẹ́ sẹ́ni sọ̀tọ̀ ọlọ́run ni kì í sọ̀tọ̀ ọlọ́run àwọn aláàrẹ̀ kan dá aláṣejù wọ́n wà ní ẹ̀wọ̀n kan arákùnrin kọ́ ní lọ́sọ̀ ọlọ́run tí n bá ṣe súnà kankan ṣé wọn ẹ̀dá kò sí ẹgbọ́n mi àbí fèyí kò sí ń bẹ̀ torí ẹ̀ àwọn kan gun ni àṣejù ni eléyìí ò sí inú ẹ̀sìn wa súnà ààrẹ ẹ̀sìn wa mùsùlùmí ni torí ẹ̀ ọlọ́run bá ní fama ń tatọ̀ wọ̀ ẹ́ ẹ̀ ń bá lóun ṣàṣegbọ́ rẹ̀ òun yẹn náà fílà lẹ́yìn ìgbà tó ti gbàwé ọ̀ràn yẹn fàwọn akọ́yọ̀rọ̀ ńlá ó ń lóore wa anta sumu ọlọ́ni ṣùgbọ́n anta sumu kẹ́ẹ̀gbàwẹ̀ wa ala alladhina yutiquna fáwọn tó ní lára kọ́lọ̀ ń tó yídájọ́ ìpadà pé àwọn agbẹ́kẹ̀ga àwọn aṣetítì tọ́ọ̀pọ̀ ní àwọn lára ọlọ́ni anta sumu khairun lakum kẹ́ẹ̀gbàwẹ̀ ló lóore fún yín nígbà bá lágbára àti gbàwẹ̀ kótó ìpọ́nà ọba pààyà rẹ ọlọ́ni in kuntum ta'lamun tẹ́ ẹ bá mà tẹ́ ẹ pẹ́ ma ẹ̀san ńlá tí ń bẹ fún ààwẹ̀ gbígbà ni tẹ́ ẹ bá ma tọ́nà bá pèsè fáláwẹ̀ ni ẹ bá gbáwẹ̀ ìlọ́dà ṣùgbọ́n àyà kí ẹni tó ní lára yìí kọ́ máa gbáwẹ̀ kọ́ máa ṣe fídíà alọ́nà ti há kú ó ti dọ̀ràn àyàn kí gbogbo èèyàn gbáwẹ̀ ọlọ́run wa sọ ọmọ àyà tó tẹ̀lé àyà yẹn tọ́lọ ní ṣáhùrù Ramadan bọ́ àní túnyẹ̀ lónìí insha Allah ta'ala kọ́ bá dọ̀la àtẹ̀wájú nù àyà yẹn ṣáàrù ramadan alladhi unzila fi al-Qur'an dé ìgbẹ̀yìn súra náà abẹ́ Allah subhanahu wa ta'ala yìí táwọn aṣọ sókè kọ́nà máa kó fi sínú sàn sẹ́rí wa kọ́nà máa jọ sínú ọ̀rọ̀ nìkọ̀kan wa kọ́nà máa kó jẹ́ ká bá mi tó ti léèrè àgbàtẹ́ àwọn tá a ṣàlàyé àtàwọn tá a gbọ́ kọ́nà kó fi sínú sàn sẹ́rí wa أقول قولي هذا وأستغفر الله ولكم والسلام عليكم ورحمة الله وبركاته àti ní àwọn ìbéèrè bíi mẹ́ta ńlẹ̀ before now. wọ́n tó ń <coughs> naam bọ̀ á dàn gbogbo insha Allah. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí àwọn shia ahmadiyya àti tabligh ìdájọ́ ẹ̀sìn lórí shia ahmadiyya àti tabligh ẹjẹ́ agbè bíi bíi àwọn mẹ́tẹ̀ẹ̀ta shia tabligh àti ahmadiyya fírọkùn min fírọkì islam alákọ̀ọ́kọ́ mi àwọn ikọ̀ kan nínú ikọ̀ islam ni wọ́n akọ̀gbọ̀ yìí bá ìpìlẹ̀ wọn kí ni o islam ni wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n burú wọn jura wọn lọ wọ́n sì jẹ́ ọ̀daràn jura wọn lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí aníyànjẹ́ <clears throat> kọ̀ nínú àwọn ikọ̀ Islam ẹlẹ́ẹ̀kejì ni pé ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí fírọ̀kùn dọ́ọ̀là gbogbo àwọn ìtànfẹ́ à ń sọ àwọn principles àwọn mẹ́tẹ̀ẹ̀ta fírọ̀kùn dọ́ọ̀là fírkọ̀tọ̀ sọnù làwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí kankan tó ń bẹ lójú ọ̀nà náà mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sọnù ṣùgbọ́n sọnù yìí ṣe ni o ó jura wọn lọ ẹ wá jẹ́ àmú lórí àwọn alákọ̀ọ́kọ́ àwọn amadíyà ní ká kọ́kọ́ mu èmi ò tí ì rí jàmá amadíyà kankan tó jẹ́ mùsùlùmí kìí ṣe mi àwọn mùsùlùmí àwọn tá a jẹ́ mùsùlùmí táǹtẹ̀lé ń tọ́lọ́ ọba àtànábì tó sọ àti ìrí fírkọ̀ àmàdí àpẹ́kọ́jẹ́ kí ni o mùsùlùmí alákọ̀ọ́kọ́ ni pé kí lọ́rùn tá máa dí àdá tí wọ́n fi ṣe mùsùlùmí odidi wà sí ní tábẹ́rẹ̀ gbáàsọ sókí sókí sókí ahmadiyya àwọn náà làwọn tí wọ́n wà ní ojú ọ̀nà arákùnrin kan tá ń pè ní kí ni o meriza gulam ahmed meriza gulam ahmed ọmọ india ni ó ti sẹ̀mí níbi tí ò dín níbi ọgọ́rùn-ún ọdún ó dín díẹ̀ sẹ́yìn àbúlé arákùnrin ó claim tó pọ̀ nínú tó claim ni pé ó pera rẹ̀ ní ẹ̀fọ́ anábì sallallahu alaihi wasallam anábì ni tọ́ba dìgbẹ̀yìn ayé arákùnrin kan wà tí ó jẹ́ kí ni o mahdi al-mahdi tọ́pẹ́ mahdi àti anábì Isa jésù ọmọ Maria òní wọ́n dọ̀rẹ́ yìí almasihu dajjal almasihu tánàbí ròyìn masihu dajjal wá pé èèyàn ni masihu dajjal èèyàn ni tó sì ní ojú ojú tó ní ó lójú méjì ìkan ti fọ́ nínú méjèèjì ìkan ní fi máa ríran wọ́n sì kọ káfàárọ̀ sáàrin ojú rẹ̀ méjèèjì láàrin ojú rẹ̀ méjèèjì wọ́n kọ kẹ́lìmà káfàárọ̀ eléyìí ti gbẹ́rùn gbẹ́rí o ó ti ṣàìmọ́re Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo èèyàn ni ó lè kà àtẹ́ntọ́ ọmọlárúbá àtẹ́ntí ọmọlárúbáwá gbogbo ẹ̀ bátìrì ni ó lè kà gáàkẹ́fẹ́ ilé yìí o yóò dá yẹ ogójì ọjọ́ náà ní olóòláyé ogójì ọjọ́ péré forty days ọlọ́mọdé oṣooju tiwa o Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí ànábì kan tí ó wáyé àfi kó kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ nípa Masiu Dajjal yóò lọ́gọ́jì ọjọ́ láyé ọ̀rọ̀ mẹ́sí ẹ̀jáde náà onídìí wàásì kan ló náà gbà sọ sókísókí anábìíní ọjọ́ kan tí ó kọ́kọ́ lò yóò dàbí ọdún kan ni ọjọ́ kan tí ó kọ́ lójọ́ tó bá kọ́ jáde bẹ́ẹ̀ á ìyẹn dáràn ọdún kan ni ọjọ́ kejì tí ó lò kí ni o òṣùpá kan oṣù kan ọjọ́ kẹta kajúmọ̀ ọ̀sẹ̀ kan wọ̀sáírù àyámihi ká àyámi kan àwọn thirty seven days tó kù tí ó lò dé àwọn twenty four sẹ́yìn náà ń lò ní ètò kù wọ́n bí àná ìbílẹ̀ kan ìlú sí ọ náà ọjọ́ kan tí ó dàbí ọdún kan sẹ́wọ̀n ọjọ́ kan náà láàkì ń bẹ̀ ni anábìnrin kìíní ìrún ọdún kan lẹ́ẹ̀kì bóòdà ṣe wá kí anábìnrin ẹ máa pè gbogbo rẹ̀ ní pé tọ̀ àti kí dúrì tó lásìkò tó wákàtí mélòó náà náà ti tó bí wákàtí mẹ́ta àìlè ò ti wọlé àlàásáre ò ti wọlé ìyẹn túmọ̀ sí pé oòrùn tí máa ràn lọ́jọ́ kan ní ọ̀ràn lódidi ọdún kan subhanallah ọlọ́run mẹ́ta ti kún sójú tiwa o oòrùn tí máa ràn lódidi ọdún kan ọjọ́ ẹ̀kẹsà wà lọ́sàn-án yóò tún wà lálẹ́ ẹ máa gbá láti bí ọgbọ̀n wákàtí àbí láti bí how many days máa wà ní ọdún kan 365 ok wákàtí mẹ́rin láti máa wà lọ́sàn-án ẹja ní 12 hours 365 divided by 2 133 180 ok 180 èyí ò fi wà lọ́sọ̀ 180 something days ọ̀sán 180 something days tó kù òru ẹ sì ní kírun ọjọ́ kan ìrun 365 náà lẹ́ẹ̀kì sẹ́ẹ̀rí pé sẹ́ ń bẹ anábì sallallahu alaihi wasallam sọ pé tó bá dìgbẹ̀yìn ayé arákùnrin tó wá dayé rì máa bí àti Isa ọmọ Maria alayhi salatu wassalam àwọn ni ọ̀wọ̀ arẹ́yìn máa dìí Gula Ahmad ni Mahdi kakọ ni wà òun gangan ni Mahdi òun ó gangan ni Mahdi tí ń bọ̀ ẹni wà tó bá fi lè claim eléhùn ó ti takò àwọn nǹkan in psychologically ó ti takò àwọn nǹkan no philosophically comment psychologically ó ti takò àwọn nǹkan kan ó ti takò pé Jésù ó wáyé padà kò gbà pé Jésù ń padà bọ̀ ní ayé kéèyàn sì máa gbà pé Jésù ń padà bọ̀ láyé kúfúrú ni congregation ní wáyé má ẹ sọ pé no ó ti takò dídí ọ̀rọ̀ torí pé jésù ọ̀padà wáyé ṣùgbọ́n tó bá padà wáyé kàn wá kọ́ àwọn àyànfẹ́ o kí ló wá ṣe ọ wá ká àwọn àgbélébù ó sì wá pa àwọn ẹlẹ́dẹ̀ ọ wá kírun ó sì wá kírun lẹ́yìn àwọn mùsùlùmí nígbà náà tó jẹ́ kí ni o màdí òní ọ̀jẹ̀ mọ̀ gbogbo àwọn mùsùlùmí jọ́nà lọ́hùn torí àwọn ọmọdé àtakò ẹlẹ́ẹ̀kì nínú ẹlẹ́ẹ̀kejì amadé àtakùn pé màsíù dàjálì ọ̀wáyé wọn ò gbà wọn ní kò sí màsíù dàjálì kankan wọn torí pé màsíù dàjálì tánàbí lónìí àkọ́ yẹ́yìn ni intanẹ́bí sọ ni pé íńtánẹ́ẹ̀tì ó dé ojú ó gùn etí ó gùn wọn nítorí de eléyìí ṣé tí o ti gùn sí i tí a bá jókòó tí tó bá tẹ́lẹ̀ dùn sí BBC yóò sì máa ti lọ ní Australia ti lọ ní Europe ṣé ti ti gùn àbí o ti gùn wọn lójú náà gùn tí wọ́n bá ti tan internet ìsìn yóò sì máa ka gbogbo ẹ̀ ah èèyàn ni masiru dajjal ìsìn bẹ́ẹ̀ náà rí ti àbí Ruqayya Tamim ibn Aus ad-Dari tánà bíi sálà tí eh, Abu Ruqayya tó ń ròyìn bí masiru dajjal ṣe rí tó ròhun rírí níjọ́ tó sì rí kẹ́ẹ̀dì mùsùlùmí Christian lọ́wọ́ àjọ náà ọwọ́ lọ ọba rìn àjò lọ wọ́n lo oko wọ́n lọ ọlọ́rọ̀ ọjà ọkọ̀ ojú omi tẹ́gùn ọba yà orí láńbẹ́bí ọkùnrin omi tó ń wà ọ́sà ń tì í lọ ká ọlọ́mọsánú ọ́sà bára rẹ̀ ní èbúté kan nígbà tí ọba rẹ̀ lébùté ọba rí ẹranko kan wọ́n ń pe ẹranko ní kíni o jẹ́sàs ẹni tí máa fi mú filẹ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ yẹn tóbi gan jẹ́sàs lọ́wọ́ ní tẹ̀lé mi ọwọ́ amúra ibi tí màsí dàjálì wà ó ní wọ́n dè mọ́lẹ̀ wọ́n fi ẹ̀wọ̀n ńlá dè mọ́lẹ̀ wọ́n dúró ló ti wá Madina ló ti wà ṣé ọkùnrin táǹpẹ́ Muhammad yẹn ti dé ó ti dé ẹ tètè lọ gbàgbọ́ o tẹ́ ẹ̀ báyìí lọ gbàgbọ́ ọ̀fẹ́ tó ti wọ́n tù mí lẹ̀ ní ìsìn tí wàá dí pẹ̀lú yín ọ wá sọ pé anel Masihu Dajjal in tí àbúrò kọ́yà fi gbà Islam lọ́dọ̀ ànàbí sallallahu alaihi wasallam ọkọ̀ wà gbà Islam òun ti gbà Islam tán nígbà àwọn ọmọdé àwùjọ wọn ní pẹ́ rárá kì í ṣèyàn wọn ní íńtánẹ́ẹ̀tì ni ọdún mẹ́ta ìkẹrin ọlọ́ba sọ́nà alukuran tà nàbí sallallahu alaihi wasallam khataman nabiyyin òpin àwọn ànábì lànábì kọ̀sán nàbí bíi tí ó wà lẹ́yìn rẹ̀ àwọn ọmọdé àmì kíni gula mamadu ànábì ló náà ẹmbàsì tako ẹ̀wọ́ kan nínú alukuran ẹ̀wọ́ ibi tí fatia wà ọwọ́ àmì kíni rárá dómà ni ó sì dúró tì jẹ̀máà àkídànù òun o fatia lásán oníkèsè fatia mọ̀ ní ti sọ di dómà ń tẹ̀mí kìí ṣe fatia wọ́n ní à fatia lọ́lọ́run fi sọ kalẹ́ ní kíni dómà lọ́yẹ kọ́ wà ń bẹ̀ kìí ṣe mùsùlùmí mọ́ káàtó kẹ́ńtọ́ tako gbóná káàtó kẹ́ńtọ́ tako gidi àyà torí àwọn ọmọdé àìṣe mùsùlùmí o kò ṣe é pẹ́ wí wọ́n è pẹ́ wí káwọn ọmọdé àkan muslim kò tẹ́ bí amadé àbá fẹ́ lọ mọ́kànísì mo ò bí aláya rẹ̀ dá kó dìklẹ̀ pa amadé àlọ́ kò tó bẹ́ẹ̀ kọ́ sọ pé àna ànàdì wọ́n ní kò tí yàtọ̀ láàrin wa àti christian torí àwọn òní kèfèrí kì í wá mọ́kà torí amadé àwọn ikọ́ ṣe mùsùlùmí náà ti wọn torí àwọn máa kírun lẹ́yìn wọn tẹ́ bá ti mọ́sá tẹ́kọ̀ọ́ amadé muslim jama ẹ má wọ ọbẹ̀ lọ kírun tẹ́ bá sì kírun bẹ̀ ẹ dárun yín kí ẹ má kí lẹ́yìn kankan nù wọn torí wàá gbà ń kírun lẹ́yìn christian ni ọ̀rọ̀ ẹlẹ́kìíní nìyẹn àwọn ṣíà tí wọn ọ̀rọ̀ jọ náà pọ̀ àwọn ṣíà àwọn èèyàn zẹ́kzẹ́kì àwọn èèyàn zẹ́kzẹ́kì tí ara wọn tí wọn ìpìlẹ̀ àwọn èèyàn àwọn mẹ̀júsí ni àwọn mẹ̀júsí àwọn mẹ̀júsí àwọn ẹlẹ́bọ àwọn bọ́nẹ́bọ́nẹ́ àti a máa bọ iná ìpìlẹ̀ tí wọn nìyẹn ṣùgbọ́n wọ́n wà wípé àwọn fẹ́ bà Islam jẹ́ báwo náà ti wá fẹ́ bá ìsìláàmù jẹ́ wọ́n rí pé àwọn ò lè kọ́ńkà ìsìláàmù láti ta tá a bá sì wọ́n ń ta pé ẹja máa bá ìsìláàmù jà wọ́n mọ̀ pé àwọn ò lè bá ìsìláàmù jà wọ́n wá ní ẹja wọlé ẹja aláwọ̀ náà di mùsùlùmí wọ́n wá lọ arákùnrin tó ń pè ní Abdullahi ibn Ubayyi wọ́n lọ arákùnrin tó ń pè ní Abdullahi ibn Saba Abdullahi ibnu Saba onalo ọkọ̀ ló ń gba ìsìláàmù sẹ́ńpáwò sí ìlà ọkàn ìyà tó o bá ti dé o dé náà nu òun náà sáà ń ṣe nifak ń ṣe nifak wọ́n sáà wọ́n sáà ń pẹ̀lá mùsùlùmí títí títí tó fi dayé Uthman radiyallahu anhu nígbà dayé Uthman wọ́n lead coup against otman. wọ́n pa otman. wọ́n kà gbé nǹkan kan ni pé ẹ́ Uthman nǹkan ó lọ àwọn fámìlì rẹ̀ ní fi wọ́n ṣèjọba tí wọ́n máa lọ fámìlì rẹ̀ kọ́ máa fi wọ́n ṣèjọba níbi kan wọ́n sá pa Uthman ìpa Uthman tẹ pa Uthman tẹ alìbọ́ ọbẹ̀ nígbà alìbọ́ ọbẹ̀ wàhálà mi tún ṣẹlẹ̀ wọ́n sábà àwọn ọ̀dọ́mọ̀ ẹ̀yìn àlì àwọn ọ̀dọ́mọ̀ ẹ̀yìn àlì ni o lágbà ọ̀dọ́mọ̀ ẹ̀yìn àlì wọ́n kílèmù oríṣiríṣi nǹkan wọ́n pe àlì ibn abi talib bọ́bí ọlọ́run wọ́n pè lọ́lọ́run wọ́n pè ní ọlọ́run ọba gbogbo táwọn sọ yìí kìí sọ̀rọ̀ àwáwí o ń bẹ lákọọ́lẹ̀ a ní encyclopedia wọn mọ̀sọ́àtù ìtàn eh, tíra wọn pọ̀ rẹ́gẹ́dẹ́ torí di eléyìí wọ́n pe ali lọ́lọ́run ali bínú sí wọn ali wá ní wọ́n máa lọ jẹ wọ́n yà kódà àwọn olùmọ̀ní ali dáná ni wọ́n máa sọ wọn bẹ́ẹ̀ wọ́n ní hàn alọ́lọ́run ni ọ́ ta ló tún lè fìyà ní jẹ níbi ìbá sọ lọ́hùn níbi tí wọ́n ti wọ gbódé torí ẹ̀ wọ́n wá pín kelekele àwọn náà ní ikọ̀ tó pín asabaiya ń bẹ alimamiya alfatimiya albatimiya azaidiya ismailiya wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ hmm? ṣùgbọ́n àwọn tí ń bẹ láwùjọ tá à ń rí jù lónìí tọ́jà pé wọ́n tawé tagbò àwọn náà ni al-imamiyya tá a mọ̀ sí al-ithnai ashariyya àwọn náà tó pé ìmáàmù méjìlá làwọn ní ń tà wọn ìmáàmù méjìlá àwọn ìmáàmù wọn méjèèjìlá sì ní níbi tó ti bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n ní Abubakar kọ̀tọ́kọ́ jẹ́ khalifa lẹ́yìn ànábì Umaru náà wọ́n lábòsí làwọn sàbẹ̀sẹ̀ wọ́n ní Uthman náà ah ọ̀ràn náà dá wọ́n la ń tọ́ lẹ́tọ̀ọ́ sí ìmáàmà lẹ́yìn ànábì tani o Ali àwọn tó jẹ́ sàbí ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé àwọn táwọn jẹ́ sàbí ànábì o àwọn máa kara àwọn táwọn bá fẹ́ kara àwọn àwọn kọ̀kọ́ ka Abubakar àwọn ka Umar àwọn ka Uthman thumma naskut àwọn ní kan ní kankan mọ́ wọ́n ní àwọn kọ̀kọ́ Abubakar ah àwọn bàbá nù àwọn ẹ̀dá thumma umar thumma usman thumma naskut àní sọ̀rọ̀ kankan mọ́ àwọn bá sẹ́pẹ́ lára ali gangan ló ẹ̀kọ́ jẹ́ nọmba one torí ẹ̀ àbòsí làwọn sàbẹ̀ ṣe torí ẹ̀ ló jẹ́ pé lọ́dọ̀ wọn àwọn ṣíà alìtìnà àṣàríyà àbí ọ̀pọ̀lọpọ̀ wọn ìlà zaidiya zaidiya dádúró àwọn gbà pé gbogbo àwọn kèfèrí pátápátá gbogbo àwọn sàbí ànábì pátápátá kèfèrí gbogbo wọn lẹ́yìn àwọn márùn báwọn sàbí ànábì sì pọ̀ tó àwọn sí ara Iran àwọn èèyàn zẹ́kìzẹ́kì wọn ò gbà pé mùsùlùmí kankan bẹnu sàbí ànábì jẹ èèyàn márùn lọ torí di eléyìí wọn láwọn àyímọ̀ àwọn méjìlá àwọn aka lórí àlè ló ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà alhassan lẹ́yìn náà tani o alhussein wọn wá ń kà á lọ báwọn tó fi dé orí almadi tiwọn àwọn náà ní máa di tiwọn onímọ̀ọ́mọ̀ ẹlẹ́ẹ̀kejìlá wọ́n ní ajá ti gbé lọ nígbà wà lọ́mọ ọdún mẹ́fà bí nǹkan ajá ti gbé lọ kò sì ní padà wá orígbẹ̀yìn ayé kájà tó gbede padà àwọn sí àìwá ni àkídà àwọn burú gan nínú àkídà àwọn ni pé bá a ṣe ń kírun ọ̀tọ̀ ọ̀run tiwọn ìpèrún wọn yàtọ̀ sí tiwa kódà kùránì tiwọn ó yàtọ̀ sí tàwa àwọn gbà pé alukurani tá à ń gbé lọ́wọ́ yẹn àwọn sàbí ànábi ti change gbogbo ẹ̀ kódà wọ́n ní suratu Yusuf tamakeu wọ́n ní ọlọ́run ti wá lè sọ̀tàn nínú alukurani pé àwọn sàbí ànábi lọ́rọ́ ló fi sí torí ẹ̀ àwọn ní kurani kan tó times seven tọwọ́ wa tamaka wọ́n sì ní àwọn súra àti wọn náà Tamake, máa ké nínú ẹni súra tìlù wìláyà àwọn ará ìran lójoojúmọ́ sì ni náà máa gbé àwọn sàábí ànábì ṣépè látòrí abubakar tábà ti jí láàárọ̀ báyìí wọ́n gbé abubakar ṣépè wọ́n gbé umar ṣépè wọ́n gbé otman ṣépè kọ àmọ́ ń bọ̀ ọkọ̀ àmọ́ lórí ẹlẹ́hùn wọ́n wàá gbé ìyàwó ànábì wa sallallahu alaihi wasallam tánàbì fẹ́ràn jù lẹ́yìn àwọn Khadija Aisha wọ́n gbé ṣépè wọ́n gbé Hafsa tọ́jú ọmọ Umar wọ́n gbé ọ̀nà ṣépè lójoojúmọ́ báwọn zẹ́gzẹ́g ṣe máa jẹ́ ṣépè torí àwọn tó ń sọ pé kẹ́tù zẹ́gzẹ́g ilẹ̀ náà kó lè bá mọ̀ pé ọmọ tó ń sọ o torí pé wọn rí ọ gẹ́gẹ́ bí mùsùlùmí o lọ ìran wọláhù rọ́bọ́ tí fáwọn mùsùlùmí ní wọ́n sì mú ẹni tó bá ń kéré súnà wọ́n wàá gbé lọ sí bíríìjì tó wọnú bí bíríìjì wọ́rọ̀ yẹn wọ́n wàá sọkọ bẹ́ẹ̀ gbogbo mọ́tò tí ń lo èkó tí ń bọ̀ wọ́n máa gbà lọ gbàbọ̀ gbàbọ̀ torí ẹ̀ wọ́n wá bá islam jẹ́ nítorí ìdí eléyìí ni pé ìwà ń bẹ́nu àwọn tó yẹ pé wọ́n sì remain nínú islam gẹ́gẹ́ bí zaidiya àwọn zaidiya ń ti wọn àwọn gbà pé abubakar wọ́n gbà pé ali ló yẹ kó khalifa ṣùgbọ́n nígbà tí abubakar náà ti bọ́ ẹgbẹ́ kò sí tó burú ń bẹ̀ wípé a máa fẹ́ ń tí ọ dálẹ̀ tẹ́ ń tí ọ̀dọ́ sì jò lórí ẹ̀wọ̀n kan tí wọ́n kàn fìyẹ́ díẹ̀ sí tàwọn táwọn yòókù gbọ́n gbogbo ẹ̀ pátápátá náà ó ní àwọn nǹkan tó pa wọn pọ̀ ọ̀rọ̀ wọn le gan o nínú mi tó burú dé wọ́n ní kíní kata ń pè ní atukẹ̀yà tọ́ba wà mí tíṣà wà mí ẹ̀ lè mà yọ̀ọ́ dàkẹ́ ni kò ní sọ pé ṣé àná abẹ̀dẹ̀ ni tọ́ba dẹ́ tàbá yọ̀ọ́ lọ́ máa ta ọ̀fà láti ta kò ní jẹ́ ẹ̀ mà nínú àwọn àkídà àbútí wọn ni ló fi jẹ́ pé tókẹ́yà nínú àkídà wọn nínú ikọ̀ islam tó parọ́ jù láyé ṣíà ni wọ́n máa parọ́ gan ní wọ́n fi lè parọ́ odidi alukur'an wọ́n máa parọ́ nínú àkídà tí wọ́n ní ní albada wọ́n gbà pé ọlọ́run bọ̀ ọmọ nǹkan kan ti ń ṣẹlẹ̀ ó dìgbà tó rẹ̀ bá tó ṣe tí ẹ bá tó ṣe nǹkan ọlọ́run tó mọ̀ nínú àkídà wọn nìyẹn nínú àkídà bú wọn tí wọ́n ní ọ náà ní almuta'a wọ́n gbà pé èèyàn á máa fẹ́ yàwó sí é yàwó sí é pé ọkàn fẹ́yàwó bíi wákàtí méjì tó bá rẹ̀ ti fẹ́ tán wà á dẹ̀ fi ilẹ̀ wà á dẹ̀ tún wẹ́ lómi kódà tó fún ọmọ ọdún kan ọmọ ọdún mẹ́ta àkídà burúkú ni torí délé àwọn síyà bí ọ́bídíà ni wọn ṣùgbọ́n gbogbo wọn nílà àwọn olùmọ́sá pé àwọn àfáà dákẹ́ wọn ò pè wọn ń kèfèrí táwọn rọ àmì sábẹ́tẹ̀ sọ́lọ́ọ̀ náà ń bú direct táwọn bú wọn ò sì bú ànábì táwọn bú àwọn sàbí ànábì wọn tí ò bá fẹ́ bú ànábì sàbí ànábì ni ó bú àwọn afá dákẹ́ lórí ọ̀rọ̀ wọn wọn ò pè wọn kèfèrí ṣùgbọ́n bídìí àwọn lé ó le púpọ̀ kódà tí sí àbáwọ bí ní ìsìn ẹ̀ẹ́rì tí ó di òkúta kan mú ó ọmọ forí kàn òkúta Karbala náà forí kàn gbogbo ọjọ́ tó bá jẹ́ ten of Muharram ẹ̀ẹ́dì wọn mọ̀ jara wọn lọ́bẹ̀ jara wọn ládàá ọ̀rọ̀ wọn le gan ọ̀rọ̀ àwọn sí àle gan torí délé ni pé àwọn àfa àdákẹ́ lórí ọ̀rọ̀ wọn àwọn olùmọ́mọ́ sọ pé láwùlà lùwàrà bí èbá ṣe ìkóra oró ni ìsàsàjẹ́ àwọn àfa ni olórí wọn kan mẹ́wàá tó ń pè ní kùmẹ́yìn ni ó ti kú tipẹ́ díẹ̀ rà ayatollah kùmẹ́yìn wọ́n ní làkàfàrọ̀ lẹ́ọ̀làmọ́ kùmẹ́yìn yẹn àwọn àfa ò bá pè kéfèrí torí ó kó sínú kúfúrú bọ̀ wọ́n dákẹ́ wọ́n mọ̀ máa dákẹ́ lórí ẹ̀ pé tán alẹ́ máa yẹ sẹ́kì kọ́ ìndọ̀lá ọlọ́run bọ́ máa dí pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ẹ bá ti ẹ bá ti ọlọ́mọ yín tó gbé tíkẹ́ẹ̀tì dé àbí físà àbí pásítọ̀tì lọ́lọ́run lọ ìrànga àwọn tẹ̀ fún mi ní scholarship wọn ra àwọn a máa sọ fáwọn èèyàn pé ẹ wàá dọ́gbọ́n gba pásítọ̀tì lọ́wọ́ rẹ̀ àti físà àti pásítọ̀tì ẹ lọ súnná kọ́mọ yẹn á má kọjá nàìjíríà lórí fún wọn láàyè dúkọ́ lọ́ọ̀bẹ̀ yẹn lọ tó tọ́ bá lọ yóò jẹ́ ọ̀tá bàbá rẹ̀ yóò jẹ́ ọ̀tá ìyá rẹ̀ yóò jẹ́ ọ̀tá gbogbo òlu yóò jẹta gbogbo òlu torí pé yóò gbàbọ̀dé fún islam tọ́lá gbàǹdà làwọn ti ń gbàbọ̀dé fún islam wọ́n sì ń gbàdì sí i tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni zexac ló ní máa pẹ́ra wọn ò gbà bá ní president nàìjíríà náà wọn ò gbà bá ní president pé wọ́n ti kọ́ lọ́ba tó fi ìjọba kápá wọn ìjọba darapọ̀ wọn kápá wọn tíjọba bá kápá wọn ni àwọn èèyàn onírẹ́ wọn ò rí mú mi gbogbo bẹ̀yẹn bóun ni wọ́n ṣe máa sọ pé àwọn ṣe báyà out of allegiance olórí ìlú nìkan la máa ṣe out of allegiance fún ẹ seven kankan àni amiru á ṣe out of allegiance fún yín ọtọ́ ìpè tó ìjọba bá pàṣẹ tamiru náà pàṣẹ títa wọn tẹ̀lé o tamiru wọn ni àìsí ìlọba méjì náà lù èèwọ̀ ni àì ní president méjì ìkan láàánì inú ọjọ́ pé tẹ́nìkan bá ilẹ̀ kéde pé president kí wọ́n ṣe wọ́n arrest ẹ̀ nínú tàbí arrest Abiola nù ìntàn fi mú Abíọ́lá gangan ni pé ó kéde pọ̀ tí president Nàìjíríà ìjọba òde tí kéde wọn ni ah, ọ̀daràn ni ọ́ bá tì mọ́ ni ẹ̀wọ̀n nǹkan torí de eléyìí ni pé àwọn gbà pé zagzag o president torí ọlọ́run ní jẹ́ wọn fi ilẹ̀ ní ẹ̀sà mi o tí wọ́n má fi ilẹ̀ ní olóore fáwọn mùsùlùmí kọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n kí wọ́n má pa torí pé ẹ̀yin náà tún bí fìtínà mi ṣùgbọ́n kí wọ́n fi ilẹ̀ fìtínà ńlá torí ẹ̀ ọ̀rọ̀ kejì nìyẹn ọ̀rọ̀ kẹta àwọn tẹ̀blíìkì àwọn tí wọn sufi yàtọ̀ ní àṣíríjà àwọn sufi ìgbàlódé báwọn olùmọ̀ ṣe analyse wọn ni ọ̀rọ̀ tí wọn náà pọ̀ gan ó sufi ni wọn ṣùgbọ́n agbésùnà wọlé gbòǹbídé àlàwọn náà torí pé ọ̀nà tá ń gbà sẹ́sìn wọn yàtọ̀ sí tá náà gbé kalẹ̀ sallallahu alaihi wasallam ọ̀nà tá ń gbà ṣe dáwà yàtọ̀ ọ̀nà tá ń gbà ṣe ìsìlámù ó yàtọ̀ kéèyàn ní ọgbà kí sókòtò yẹn mọ́tò lẹ̀ súnà anábì nìyẹn sallallahu alaihi wasallam tó sì lẹ́ẹ̀dù kéèyàn lọ jáde àwọn ọ̀rẹ́ rí ẹ̀dì sí pọ́n sàbí anábì máa ṣe kí a máa pòwe six point àwọn ọ̀rẹ́ rí ẹ̀dì sí àwọn ò sì gba pé gbogbo ẹni tó kéw iná mẹ́nà àfijọ́ tó bá tó lọ ìjáde tí ó bá ti lọ jáde báyìí wọ́n ní àwọn onígbìyànjú sí àwọn tí wọ́n gbìyànjú àwọn ti lọ jáde àwọn mímọ̀ sí àwọn tí wọ́n àwọn mímọ̀ àwọn olódo àwọn tí wọ́n mọ kí ó tí wọ́n lọ ìjáde tó dìde eléyìí wọn ò sí practice wọn ò mú àkídọ́ àmọ̀dájú òdodo wọn ò mú wá tó dìde eléyìí tẹ̀bí gombidia ni wọn tí wọ́n sì pọ̀ lórí tiwọn náà rẹ́gẹ́dẹ́ àti sẹ́wọ́n àti kan lórí ẹ̀rí tó bí ọdún mẹ́ta báyìí àwọn bóyá lè rí ọ̀rọ̀ tẹ̀bíìgì ní kan ní láti a to z bí three and four hours tó délé tẹ̀bíìgì gombidia ni wọn in summary torí ẹ̀ ẹ má gbà láàyè mọ́sálásí yín káwá sí ìjáde tó bá ti dẹni tọ́ sàlámù àlékún mọ́sálásí tiwa kò sáyè jáde mọ́sálásí tàwa táwa ti ń ṣe máa mú o tẹ̀bí igi ọ̀gbọ́ wọn o lo wákàtí méjì ń bẹ́ẹ̀ ni kò sáyè pé yọ sọ̀rọ̀ ni torí yóò sí àwọn èèyàn lọ́nà ni tẹ́ bá rí fúlàgà àfẹ́ sọ̀rọ̀ ọmọ tó yẹ kó wà lẹ́nu kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ ọmọ ọmọ dss two òun náà gbọ́dọ̀ ara wọn ni ẹni gbàgbọ́ ni gbọ́dọ̀ lá ìlà ìlàlà àmọ́ tí ò lè ka fátì àyànjú torí ìdí eléyìí bí díà ni ẹ má fún aláyè mọ́sálásí ẹlòmí ọ̀sẹ̀ jẹ́ nígbà tẹ́bọ̀ wá fún aláyè bó wọ́n ṣe wá fẹ́ ẹ̀sìn ká kápẹ́sìn gangan wọ́n fẹ́ fọ́n ká ni ní tọ́nà ọba sọ táà nábì sọ á sẹ́ni ẹ má fún aláyè ṣùgbọ́n yẹ̀dì ọ̀hún náà ilẹ̀ tawhid rububiyyah tawhid mẹ́ta iná ẹ̀rí pa sàlàyé nígbà tá a sàlàyé iman ìnígbàgbọ́n pa ọlọ́ọ̀ba kó ọ̀nà ọba tó dá wà á ti sì ń tọ́jú wa nígbàgbọ́ nípa ọlọ́run kò ń lọ lẹ́tọ̀ọ́ síjọsìn òdodo àti nígbàgbọ́ nípa ọkọ̀ ọlọ́run àti ìròyìn ọlọ́run ìkan ní tàbílíìgì máa pèpè sí kí ni máa pèpè sí o tàwídì rububiyya ọlọ́run ọba wọn ni iṣẹ́ ẹran ta lọ́dà ọlọ́run ní sẹ́mà ta lọ́dà ọlọ́run ẹ̀jẹ̀ ara ta lọ́dà ọlọ́run ní wọ́n torí délé ọlọ́run lọ́dà gbogbo ẹ̀ kárígbàgbọ́ ní gbọ́dọ̀ la ilaha illallah sẹ́tùmọ̀ gbọ́dọ̀ la ilaha illallah ń pẹ́ kọ̀sẹ́ńtà dẹ́sán àfọ́nà ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn ìtumọ̀ ẹni pé kọ̀sẹ́ ń tọ́ lẹ́tọ̀ọ́ sí jọsìn òótọ́ abítání o Allah níta bí ìjọ òfin dé bíta tí a sọ ọ́ lẹ̀ kó sì ń káàrù láíláí òun náà jókòó ẹgbẹ́ kan tàbí kó jókòó tiẹ̀ bẹ́ẹ̀ òkè téèyàn bá jọ bá wọn ṣe tá a bá fẹ́ bá wọn sọ wọn ò lè lísìn sí yàn mọ́mí bí tèmi ya ọ̀hìnmọ̀ lọ wọ́n ní àṣìṣe ní fẹ́ tó fẹ́ ṣe dáwà ọ wá lọ àárín àwọn ibi tó ti ń ṣẹlọ́hún òun náà wọn ò dẹ̀ gbọ́ tẹ̀ wọ́n ní àṣìṣe ni fún dáwà yìí ẹgbẹ́ bá ti dáwà onílọ pé tí mu tí kò ní àgbẹ̀ tí mà jókòó tí wọn lè má pè wọn lè má dáhùn bóyá tí bá tẹ̀ jókòó tí yàn díẹ̀ àbí kí ẹ má bá wọn sẹ́ gan èmi ọ̀kẹ́ ní mú ni kí nǹkan má bá wọn sẹ́ wàláì àṣìṣe ni torí ẹ̀ àdáwà tó ìlàlá láhà minhaj ìpèpè sójú ọ̀nà ọlọ́run ní ọ̀nà tí ẹ̀ máa tọ̀ minhaj tí ẹ̀ sì máa tọ̀ minhaj eh, rọ̀bàníyún nabawi mílíọ̀nù tọ́nà ọba àtànábì sẹ́kìnì o tẹ́gbẹ́ kalẹ̀ e. ní òun lè change ẹ̀ ó ẹ̀yìn òun kò sí change kan ẹ̀ àwọn náà wá padà ronú àwọn òkè ká tó máa lo mílíọ̀nù ah, ọlọ tó di eléyìí kan tí wọ́n nìyẹn ọlọ́pàá lórí ẹ̀kọ́ kan odidi tọ́pìkì bíi ọjọ́ mẹ́ta mẹ́ta ni o ṣùgbọ́n ẹ̀kẹ̀jẹ̀ adáadáa dúró lórí ilé o wọ́n ní ẹni oní usavili tí ó ti lo òkọ́kẹ̀ ẹni tó ní ọ̀sà tó ti lo oògùn sí tí kò lọ ṣé ó lè ṣe fìdá ah, àárẹ̀ ní ṣe téèyàn bá ti rí pé n tó ń ṣeun kò lè pa ebi mánú jẹ̀máà wọ́n ti sọ pé àfà ẹ má jẹun o àbí alájà ẹ má má jẹ́ kí oúnjẹ ọmọ yín ní wákàtí méjì méjì o irú ẹni bí ọmọ ṣe fìdá o títọ́ náà fi sàánú rẹ̀ tó bá ti pọ́ náà bá sàánú yìí ọmọ gbà wẹ̀ lọ mo rò pé clear pọ̀lọ́ alam ẹni tó bá travel tí ó padà ní ọjọ́ sí ó lè kí kọ́sù ẹni bá travel ní gbogbo ń tàn pé ìrìn àjò nínú àṣà kọ́nà kọjọ́ yọ léèyàn lọ èèyàn travel kọjọ́ yọ ènìyàn lọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí ni yóò ṣe yóò ṣe kọ́sùrù wọn kọ́sùrù rúkṣọ̀ ló ń tiẹ̀ kìí ṣe àzìmà ẹ̀rí pa ti ṣàlàyé ìtumọ̀ méjèèjì lẹ́ẹ̀kan rúkṣọ̀ làǹfààní tó bá ṣe ọ̀dà bí ọba ṣe kọ́ lẹ́sẹ̀ Azima dandan yóò ṣe ni torí ẹ̀ ẹnìyẹn rúkṣọ̀ ni kó kíkọ́ sùn afáwọn ọlọ́mọdé ibn Khattab wọ́n ní ẹ̀bùn ọlọ́run tó bóyàn ẹ̀wà sáwà akọ ẹ̀bùn ọlọ́run bá bí nígbà ọlọ́run bóyàn lẹ́bùn tọ́wá nígbà ìṣà máa lọ yín máa kí ohun méjì mẹ́rin méjì à ọlọ́run bó ọlẹ́bùn ọlọ́fẹ̀ torí ẹ̀ kéèyàn kí méjì dáa púpọ̀ torí ẹ̀ gbogbo tá a bá pè ní àṣà ní àrìn àjò náà àṣà wa ká kí ohun rákà mẹ́rin méjì súnà nàbì ní sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n ohun tẹ̀yàn wá kí lájọ ọwọ́ ìyẹn wà lọ́yọ̀ dúrì tó ọlọ́yọ̀ lásìkò dúrì kò kí mádà ọwọ́ adọ́yọ̀ dúrì ti tó kọ̀ wá kí dúrì lọ́yọ̀ ó fi wá padà àbádà ṣé kọ́sù náà ni ó ó ti kọ́sù yẹn ti expire báwọn kí ni ó o ìrún ó lé ní ó kì kò ní kírun arìnrìn àjò wallahu alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé aburú wà níbi kéèyàn máa pa ẹran sí sàárà kò ń bẹ tó bá jẹ́ pé sàárà tẹ fẹ́ ṣe kẹ́kẹ́ bá yẹ fi sọ́rí nǹkan kan ẹ fi sọ́rí pọ́kù kan kú ẹ fi sọ́rí kíní kan ẹ̀kan kan ẹ jẹ́ apẹ́rẹ́ fáwọn èèyàn káwọn èèyàn jẹun àbí àwọn táwọn òbí yín máa ṣe dáadáa sí tẹ́lẹ̀ bóyá kò bí yín ó tó kú wọ́n máa gbé ẹran lọ fáwọn kan tá máa fi sàárà ẹ wọ́n máa gbá àwọn dáàdì ló ìsìnkú yìí jẹ́mi náà máa ṣe ti dáàdì ṣe ẹgbẹ́ tí wọ́n ti sùn ọgbà lẹ́yìn. sáàtò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ẹ̀yìn bá wọn ṣe lẹ́yìn wọn bọ̀ kí ọ̀kadì dẹ́ pẹ̀lú kí ọ̀rẹ́ àwọn fẹ́ẹ́ ṣe sàárọ̀ fún bàmí ni ó ti pọ́ gan ọdún náà nìkan kú kò sí ti ń jẹ́ bẹ̀ di àná mo rò pé báyìí Allahu a'lam now is there any kind instructing ram for making sacrifice after you have prayed or seeking for Allah's help lẹ́yìn pàtẹ́yìn bá sàdá kí àwọn apẹran fọ́lọ́n ṣé ìwọ mẹ́mẹ́ àbí ìsàdúrà kan àdúrà kò sàdúrà kíkà níbi sọ fún wa títà bá ṣe ta nídìí ká pè ránṣẹ́ èèyàn sàdúrà tán ọ̀rọ̀ náà àdúrà téèyàn ṣe téèyàn ṣe sàárà ó dàbí ẹyẹ tí ò ní yẹ ni a àwáwí àwọn àfáàní ọ̀láhì ó dàbí ẹyẹ wọn ò ní kí ni ó fi fò kò sí ti ń jẹ bẹ́ẹ̀ àìmọye àdúrà láti ṣe tá àti sàárà kankan tó ló ń sì gbà á abẹ́ ẹ̀kọ́ ni kódà kò nídìí kan eh, ọkà bàbà àgbàdo ah, ọlọ́run máa ṣàánú wa o máa ṣàánú wa nǹkan ti bàjẹ́ gan o àwa là ní dẹ́kẹ́ tó dìde lé níta eh, mo ti parí ni pé a ní dákẹ́ torí ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn kò sí bó fi ránṣẹ́ àwọn gbàgbà àfá àwọn kan pẹ̀lú náà mo sì fi ránṣẹ́ sí ní bọ́tọ̀ ọba ẹ̀sọ́ máa pé ọpá fún bá mi àwọn òní gbà ń tiwa tó ọba sì sọ tọ́ ọ̀dà níyà rẹ̀ tọ́ wá fi táwọ̀ ọ̀mà ìwọ ló ní pírọ́blẹ́mù tiẹ̀ Allahu alam torí ẹ̀ béèrè kẹta lẹ́yìn ilé <coughs> ọjọ́ ti lọ wọ́n ní what type of language will Almighty Allah subhanahu wa ta'ala speak on the day of judgment wọ́n lédè ọlọ́ọ̀bọ̀ sọ́nà níjọ́ alkiyama táàbà mọ̀ kẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá sọ́nà alukur'an wọ́n lédè ọlọ́run sọ ọlọ́run sọ ní alkiyama nígbà gbogbo ayé bá parẹ́ ọlọ́run ní límẹ̀ni múlùkùlìyà òní ta ló ní ìjọba òní ọlọ́run sọ ní alukuran èdè ọlọ́run ti sọ alukuran kalẹ̀ èdè larubawa límẹ̀ni múlùkùlìyà òní wọ́n lẹ́nu kankan òní sọ̀rọ̀ tọ́rọ́ náà ba nìkan ni ó kù sọ pé lillahi alwahidil qahhar èmi ni mo ní òun ọba tó jẹ́ ọba lórí gbogbo nǹkan torí de eléyìí a kàn á rí i pé ọlọ́run bá ṣe eléyìí lárúbáwá gbèdé olóòfin máa bá kálukú sọ̀rọ̀ ààrẹ rí i pé lábá ní òfin wa máa bá àwọn èèyàn sọ̀rọ̀ torí ẹ̀ èdè tábà yìí ti rí àní àní sọ pé nǹkan báyìí lọ́lọ́run bá sọ ọ dàbí ká sọ pé dèwọ̀ làwọn èèyàn sọ náà jẹ́ náà àmọ́ ṣùgbọ́n a rí náà kan tó lọ́wọ́ sọ pé wọ́n sọ pé ẹ bá ń káyà yẹn dàwọ́ àwọn fi àṣùbánikẹ́ lọ́wọ́ adé wàtàyàtùn fíhà salam títí wọ́n fi máa kí àwọn náà jẹ́ náà ní pé salam salam wà á kìrì dàwà wọn ni alhamdulillah rabbil alamin ọlọ́run náà sọ̀rọ̀ ní kíni o ní lárúbáwá ìwọ náà wà wọ́n ti ọba èdè ni ni o iná pé ọ kọ́ kọ́ kí wọn náà gbọ́ ó lè túmọ̀ alùkọ́ra ó túmọ̀ súnà wọ́n ní islamically it is allowed for a muslim brother to unite one standing kò sí ní tó burú bẹ̀ kéèyàn tọ̀ lóòrò tó bá ti lè tọ̀ títọ̀ yàn ní tasilára kò sí ní tó burú bẹ̀ ṣẹ́ràn nǹkan kan tako pẹ̀kẹ́yàn tọ̀ lóòrùn ó lè tọ̀ lóòrùn dáadáa ṣùgbọ́n tọ̀yìn ò ní ta sí bá ń pè kọ́ ọ̀bẹ̀rẹ̀ ní tọ́ wọ́n ta sí kó dúró ní ta sí kó dúró tọ̀ ní olóore lọ́jà pé kọ́ ọ̀bẹ̀ ní onítàṣẹ́ rárá kọ́ ọ̀bẹ̀ ló lóore gbogbo bí yẹn bá ṣe lè tọ̀ tí ò ní ta sí yẹn lára dé pé yóò àtàṣà sí yẹn ni ọwọ́ aláàánú Islam bẹ́ẹ̀ tọ̀kan pàpàtà we know Islam can be submitted to speak in the restroom or bathroom but what of if person want to purify his body such as janaba pé ọ̀dà kánà sọ̀rọ̀ nù ní ẹ̀gbin àbílẹ̀wẹ̀ tí a bá fẹ́ wẹ̀ janaba ìyẹn kọ́ èèyàn ọlọ́rọ̀ kankan tí èèyàn sọ tí èèyàn bá tiẹ̀ sọ̀rọ̀ gan-an kẹ́lẹ́kẹ́lẹ́ ni kẹsẹ̀ pé yọ sọ jáde kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn kéèyàn ní intention mọ̀ fẹ́ wẹ̀ jẹ́nẹ́bà tó bá sì ti ìwẹ̀ tẹ́ fọ́sì aṣáájú ńlá ilẹ̀ wọn dán láṣẹ ìkálà ó sì lè sọ nígbà tí bá ń gbẹ́sẹ̀ jáde kó nínú tẹ́lẹ̀ Allahu a'lam a'lam هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته هذا بيرتكم ان شاء الله answer me the phone. What do you want? That's not the best food I want in the family. That's the first best. One, one. Èmi náà ta àwọn ọmọ òfin eight thousand one hundred and twenty eight no tó máa sọ no no Àbí sáà ló sàn. CD don wà níbẹ̀ máa sí. Ṣé wọ́n fi CD náà Ògùn ẹni fojú sí fẹ́ẹ́ tó fara rẹ̀ kó.